وصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba ọpẹ èyí ni fún ọlọ́run ọba Allah ọba ẹlẹ́yìn adúpẹ́ fún a tó tún fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa láti tó máa tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ Ọlọ́run tí a ti ń bá bọ̀ nínú Al-Qur'an al-Karim òun náà ni Suratul A'raf aya tí ahmad ti bẹ̀rẹ̀ lónìí insha Allah ta'ala òní aya ẹlẹ́ẹ̀kẹtàlé ní ogójì orí pé aya ẹlẹ́ẹ̀kẹjìlélógójì ó ní àti ìkọkànlélógójì láti dúró lánàá torí náà ìkejì lé ní ogójì láti bẹ̀rẹ̀ insha Allah ta'ala náà بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون ونزعنا ما في صدورهم من غل تجري الأنهار وقال فعلتموها بما كنتم تعملون ونادى أصحاب الجنة أصحاب النار أعوذ بالله أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم asáàdì ọlọ́run kó lọ́dọ̀ aṣèitán ẹni ẹ̀kọ́ ẹni ìgbé abẹ̀rẹ̀ ní orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ Allah lánàá a sọ ibi tí ọ̀rọ̀ àwọn kọlọ̀rọ̀ sí aláyàkókò nàkí olùdádàbà ọlọ́run àti olùpẹ ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ àti àwọn òjíṣẹ́ rẹ̀ ibi tọ́rọ̀ wọn ó padà já sí nínú àyà tó wá tẹ̀lé kọkànlélógójì yìí ọlọ́run wá fi ọkàn àwọn onígbàgbọ́ òdodo balẹ̀ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ rí ó ṣàlàyé ibi tí tiwọn náà yóò já sí òun náà ni ìdàkejì ti àwọn kèfèrí òun náà ni àlìjánà ọlọ́run ní wàlàdínà àmẹ́nu àmìlì sọ̀lẹ̀hàt ẹ̀rí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ dáadáa wà ámìlì sọ̀lẹ̀hàt àwọn tí wọ́n gbàgbọ́ lódodo wà ámìlì sọ̀lẹ̀hàt tí wọ́n ń ṣiṣẹ́ dáadáa àyí àmẹ́nat kùlùbùhùm wà ámìlì sọ̀lẹ̀hàt bí jàwárí ihim ضد أولئك الذين كفروا بآيات الله واستكبروا عنها àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo nínú ọlọ́run Ta'ala tí wọ́n ń ṣiṣẹ́ dáadáa pẹ̀lú àwọn oríkèríkè ara wọn ọkàn wọn ó gba ọ̀rọ̀ ọlọ́run ọba pé òdodo ni ahọ́n wọn ń sọ ń jẹ́rìí òdodo èyí wọn fi rinlẹ̀ iṣẹ́ ọwọ́ wọn ó ń ẹ̀rí jẹ́ mi nìṣó nípa ìgbàgbọ́ tí wọ́n láwọn ní o náà ni pé iṣẹ́ tó ní ń ṣe pẹ̀lú ìgbàgbọ́ òdodo náà ni wọ́n ń ṣe ọlọ́run ọba wá ní àwọn wọ̀nyí kí lòun ó ṣe fún wọn lánú kálífò namsan ilá wùsàn wípé ẹ̀mí kọ̀ọ̀kan a ò ní gbé àjàgà tó ń wojú ẹ̀mí náà lé lórí gbogbo dáadáa tí wọ́n ṣe láyé kò sí n tó lágbára ju tí ẹ̀mí ẹ̀dá ọmọnìyàn lè ṣe ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lórí kákírun agbára wa gbé kò sẹ́nìkan tó lè kírun ìyàtọ̀ sẹ́ni tó bá rẹ̀ tí ò lálàáfíà tí ó wà sọ pé ìrun tó ń kí bó ń ṣe kí tán ìrun ṣubú àbí ìrun dóòrè àbí hasri àbí magribi àbí ṣáì ah òun mí hẹlẹhẹlẹ ni ó wá rẹ̀ òun tó bá wí bẹ́ẹ̀ a jẹ́ wípé àárẹ̀ ti kọlù ẹni náà ó ní bùkátà sí àyẹ̀wò lọ́dọ̀ àwọn oníṣègùn torí náà agbára wa gbé bẹ́ẹ̀ náà làwẹ̀ tọ́lọ́ ní ká gbà min tulu ìlú fájírì ìlàngbòrò bí ṣámsì láti ìgbà tí alfajiri bá ti yọ láàárọ̀ títí dìgbà tí ìṣù oòrùn tó bá wọ̀ nírọ̀lẹ́ béèyàn ò jẹ béèyàn ò mu tí ò sì rí pápánu kan sẹ́nu kò ní kú bẹ́ẹ̀ sì ni ò ní rùn ọlọ́run rí pé agbára wa gbé yàtọ̀ sí ẹni tí ó bá láìsàn tàbí tí àárẹ̀ kan ń bẹ lára ẹ̀ tọ́lọ́run náà sì ti ṣàdáyanrí irú wọn bẹ́ẹ̀ àbẹ́ni tó bá járúgbó tọ́lọ́n sì ti ṣàdáyàn rí wọn nínú alukur'an iṣẹ́ ájì tọ́lọ́n ní ká ṣe kò kọjá agbára wa àwa àyàfi táwa fúnra wa bá ṣàṣejù níbẹ̀ ni àfi ní ṣiṣẹ́ ájì yẹn kò sí nira téèyàn lè rí nínú ájì tí ó kọjá ìtọ́lọ̀wọ́n bá fún wa nínú agbára kò ní pin wá lẹ́mí kò sí ní pin wá lápá gbogbo iṣẹ́ tọ́lọ̀ ní ká ṣe nínú Islam kò séyìí tó lágbára ju ẹ̀mí wa lọ kí lọ́lọ́run wá sọ ọlọ́run ní ulaika ashabul janna gbogbo àwọn tí wọ́n rin ojú ọ̀nà àwọn òjíṣẹ́ tí wọ́n tẹ̀lé àwọn òjíṣẹ́ orípa àwọn òjíṣẹ́ ọlọ́run fi làwọn náà ń tọ́ hum fiha khalidun ibẹ̀ ni wọ́n ṣe bèèrè sí wọ́n záàrẹ̀ ọlọ́run ni wọ́n záàrẹ̀ àwọn ọmọ àlìjánà yìí na záàrẹ̀ máa fi sudurihim min gillin gbogbo tí ń jẹ́ gílù ìkùnsínú gbùngbùn inú ni bí ni tí ń bẹ láàrin wa nígbà tá a wà láyé tó ń ti pé a jẹ́ onígbàgbọ́ òdodo tó ń ti pé a ní ire àwọn ìkùnsínú kan ń bẹ láàrin wa àwọn gbùngbùngbùn kan ń bẹ láàrin wa àwọn inú ni bí ni kan ń bẹ láàrin wa síra wa inú ni bí ni ẹni tá a rí wípé bóyá ó lápọ́nlé jù wá láwùjọ táwa sì wá ń wò pé bóyá a jù lọ àwa ló yẹ ká ríró àpọ́nlé yẹn inú ni bí ni a máa ṣẹlẹ̀ látọ̀dọ̀ èèyàn sírú ẹni bẹ́ẹ̀ oore kan tá à ń ti ń wá tá a ti ń nàgà wò lọ́ọ̀kan pé yóò kàn wá yóò tẹ̀ wá lọ́wọ́ lẹ́nìkan bá dé láti ibì kan òun lórí yẹn tẹ̀ lọ́wọ́ a máa fa inú ni bí ni látọ̀dọ̀ ọrú ẹni bẹ́ẹ̀ sẹ́ni tó tẹ̀ lọ kódà bójú onígbàgbọ́ òdodo ọkàn rẹ̀ yóò ní gílù díẹ̀ yóò wà nú ẹ̀mí ẹ̀ gbogbo orú àwọn gbóngbóngbó bẹ́ẹ̀ ọlọ́run ní tó bá dijọ́ ọ̀gbìn ìdí alìkìyàmọ̀ ìdánsáàmọ̀ fi súdùrí ní gílè ayọ́kùò nínú ẹ̀mí wọn yóò máa sàn wọn al-anihaaru àwọn akérèmọdò àwọn omi àmúsẹ̀mí oríṣiríṣi tọ́lọ̀ sọ nínú Qur'an Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó ṣàlàyé fún wa nípa bí Ọlọ́run ọba yóò ṣe yọ gbogbo àwọn núnibíni àwọn gbóngbòngbòn tí ń bẹ lẹ́mí ara Muhammad náà hadisi Imam Bukhari látọ̀dọ̀ Abu Sa'id al-Khudri ó ní òjíṣẹ́ ọlọ́run Muhammad òjíṣẹ́ ọlọ́run tí kí àtọ́là ń bẹ fún sọ wípé ìdá khalasal mu'minuna minan nari nígbà tí àwọn mùmìnì tí wọ́n bá là kúrò níbi iná ìbéèrè rẹ̀ wá wáyé pé ṣé mùsùlùmí wọ náà ní èyí ní wọ́n là kó ń bi iná gẹ́gẹ́ bó ṣe wà nù suratul fàjírì ọlọ́ni wà jí àyàwòmà ìdín bìjá ànàmà yàwòmà ìdín yàtàdá kárùlẹ̀ ìsánù wà ánà làúdìkọ́ wà jí àyàwòmà ìdín tó bá dijọ́ gbèdé alkiyama a ó gbé iná wá àwọn wo ni ó gbé náà wá òun náà ni àwọn màláíkà mélòó làwọn màláíkà yẹn anábìwá Muhammad sọlọ́lá àlewàsílá ó ní iná tẹ́ rí yẹn ìjánu ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin ló 70,000 ìjánu kọ̀ọ̀kan ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin màláíkà ni ó gbé wá ó fi hàn wípé iye àwọn màláíkà yẹn yóò máa jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin ó gbé àádọ́rin pọ̀n 70,000 lọ́nà 70,000 ó ní wọn wáyà kan tún wá tó tún sọ pé mọ̀lẹ́kọ̀ kọ̀ọ̀kan nínú àwọn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin tó gbéjánu kọ̀ọ̀kan yóò tún ní àwọn mọ̀lẹ́kà olùrànlọ́wọ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin míì ṣùgbọ́n rìwáyà yẹn àwọn sọ pé àdísì yẹn lẹ wàjí ayé ọmọ ìdí ń bìjà anam gbé iná yẹn dé yá ọmọ ìdí kárólì ìsánú ọmọ ènìyàn yóò rántí gbogbo tó ayé ṣe ń àǹfààní kí ni ìrántí yẹn fẹ́ ṣe níjọ́ náà tí a bá ti wọ́n gbé náà yẹn lẹ̀ wàbúrí zátìlì jahimu lè mẹ́yìn yàrá gbogbo wa láàrin náà náà níjọ́ gbéǹde alìkíámà tí ó máa jò kí ni ó wàá ṣẹlẹ̀ ni wọ́n wàá gbé àṣírọ́ọ̀tì wọ́n gbélé orí iná náà láti máṣà níbi tí ọmọ ènìyàn kójọ sí. Si ẹ̀yìn rẹ̀ lọ́hùn òun ni àlìjánná wà àsìrọ́ọ̀tù yìí tá ń pè ní afárá orí rẹ̀ ní gbogbo onígbàgbọ́ òdodo yóò tọ̀ lọ bọ́ sí ẹ̀yìn iná láti orí afárá yìí àwọn míì ó tún ré sínú iná torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní afárá náà ń yọ ó sì wẹ́ bí irun ó tún wá ní àwọn ìkọ́ tí máa kọ́ yàn ibẹ̀ ni ó ti kọ́ ẹlòmíì wọnú náà ọlọ́run kó la wá ń bẹ̀ ẹni ọlọ́run bá wá là tó kọjá lórí afárá yìí tá ń pè ní asirat tó wá bọ́ sí ọ̀hún kò ní wọ inú àlìjánà gangan bẹ́ẹ̀ wọ́n wá bọ́ sí àyè kan tá à ń pè ní kọ́ńtọ́rọ̀ báyìí náà lìjánà ti wà náà rì ààyè yẹn ó wà láàrin ẹnu ọ̀nà àlìjánà síná ibẹ̀ ní gbogbo àwọn tí wọ́n bá là níbi iná yẹn tí wọ́n gun afárá kọjá ibẹ̀ ni wọ́n bọ́ sí níbi ààyè kọ́ńtọ́rọ̀ yìí òun wá ní ọlọ́run ọba àlekè ọlá yóò ti wá yọ àwọn inú bíbí ni tí ń bẹ láàrin ara wa yóò ti yọ kú torí bẹ́yẹn bá tún wà lè jẹ́ náà pẹ̀lú ẹ̀ àmọ́ kórìíra ara wa àní fẹ́ràn ara wa dénú apákanú àwọn àfáà sọ wípé wọ́n mọ̀ wọ́n yọ́ síra wọn ìwọ tó o ní mẹ́wàá sí ẹnìkan tó o ní méje sí ọ wọ́n wàá fi pààrọ̀ ara wọn wọ́n yóò kánṣu ara wọn yóò para àwọn rẹ̀ a pé o tún ní deficit o tún ní gbèsè mẹ́ta lọ́rùn ẹnìkan tó o náà ní márùn-ún sí ọ tí wọ́n ní ẹyọ kan sí nígbà tí yóò bá fi yóò wá mọ̀ yọra wọn bẹ́ẹ̀ kódà apákanú àwọn àfáà ní ó ṣe é ṣe kẹ́lòmí ò tún padà lọ́wọ́ nọ́mbẹ̀ nígbà tí ò bá rí nìkan nígbà tó ṣẹ́kù ṣùgbọ́n èyí tó rinlẹ̀ ní wípé láàrin yẹn gbogbo àwọn nǹkan tí ń jẹ́ gbùngbùngbùn tí ń bẹ láàrin ara wa gbogbo ẹ̀ lọ́lọ́run ó yọ kúrò ẹ̀yìn yẹn ni kálukú ó ṣẹ̀ wá wọnú àlìjánná tá bá wọnú àlìjánná tán ìgbà yẹn láti wá máa gbádùn òun lọ́lọ́run ọba àlekè ọlá ló ń sọ níbẹ̀ yẹn wípé tajiri mi ń ta ti himul anihar àlìjánà tó ṣe wípé ní abẹ́ ibi tá a dúró sí àwọn akérèmọdò ń bẹ ń bẹ. wàkọ́ọ̀lù lẹ́hàmdùlélá ìlẹ́dí àdáàna lè hàdà gbogbo àwọn ọmọ àlìjánà ọlọ́run kó ṣe mi àti rẹ lọ́kàn nínú wọn wọ́n wá sọ pé alhamdulillah ìlẹ́dí àdáàna lè gbogbo wa láwà sọ wípé ọlọ́run o a mọ̀ dúpẹ́ fún ọ ẹ̀yìn ni fún Allah alẹ́dí ẹni tó ṣe pé àdáná ni àádá ó fi eléyìí mọ̀ wá ó fi ọ̀nà yìí mọ̀ wá apá kan nú àwọn àfáàní tó fi mọ̀ wọ́n yẹn náà làlìjánnà tí ò já àwọn ọmọ náà nù náà apá kan nú àwọn àfáà ni òun náà ni ọ̀nà Islam wa ma kunna linahtadiya lawla an hadana Allah àwọn ò lè dá ojú ọ̀nà yìí mọ̀ tí ìbá ṣe pọ́lọ́run ọba fúnra ara rẹ̀ ló fọ̀nà náà mọ̀ wá ọlọ́run ní lákọ̀ọ́díjà turusúlù rọ̀bínà bèèrè hákọ̀ àwọn tí wọ́n wọ àlìjẹ́nà náà kọ́lọ̀ kó ṣe mi àti rẹ lára wọn wọ́n mọ̀ wá sọ wípé já àtirusúlù rọ̀bínà àwọn òjíṣẹ́ olúwa wa òjíṣẹ́ ọlọ́run ọba wọn ti wá bá wa nígbà tá a wà láyé bilahak pẹ̀lú òdodo wà ní du àǹtí. tààmẹ́lú níbi tí wọ́n ti ń sọ bẹ́ẹ̀ tí wọ́n ti ń dúpẹ́ fọ́lọ́run tí wọ́n yin ọlọ́run ọba á wàá pè wọ́n kí ni táwa sọ fún wọn jọ náà tílíkùmùlì jannatu àlìjánná yẹn wúrí tùmù àtà àti jogún rẹ̀ fún yín ajogún àlìjánná náà fún yín bí máa kàn tó ń tá àmẹ́lú pẹ̀lú tẹ gbélé ayé ṣe nínú iṣẹ́ rẹ̀ tó jẹ́ ká ìjogún àlìjánná yẹn nìyẹn náà. wàhálà àfihàn wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbàtí àwọn ọmọ àlìjánà ń sọ wípé tí kì alhamdulillahi alladhi hadana li hadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah tó bá dénú àlìjánà anábìní kullu hali àlìjánà yàrá mọ̀kàádà òmìnà náà rí fayakúlù láwọ́lá annàlọ́hà dáni fayakúlù la òṣùkúrà kálukú bí mo ṣe sọ níjẹta ló ní ààyè nínú náà ló sì ní ààyè nínú àlìjánà ẹni tó bá ń ṣiṣẹ́ àlìjánà ààyè tiẹ̀ nínú náà àwọn ọmọ náà ni ó jogún ẹ̀ ẹni tó bá ṣiṣẹ́ ẹ̀ná ààyè tiẹ̀ nínú àlìjánà àwọn ọmọ àlìjánà ni ó jogún ẹ̀ táwọn máa lìjánà bá wá rí ààyè tí wọ́n tó yẹ kí wọ́n dúró sí nínú ọ̀nà ìbáṣe wípé àwọn òṣètò Ọlọ́run ni wọ́n wà máa sọ pé ah, a máa dúpẹ́ tí ìbá ṣe ìtọ́sọ́nà tọlọ́run ní ibi táwọn náà bá wà ní gbólóhùn wọn tí wọ́n ń sọ yẹn ó jẹ́ ṣukran òun ní èyí tí wọ́n fi dúpẹ́ fọ́lọ́run òjíṣẹ́ tó tẹ̀síwájú wàkúlù alì yàrá ọmọkọ̀ gbogbo ọmọ náà náà ni ó rí ààyè tóun bá dé sínú àlìjánná ká ló ń tẹ̀lé tọlọ́run ni yóò wá ní láwọn anàlọ́ àdáni fàyàkúnnù láwọn hasara ká ní ọlọ́run fọ̀nà mọ́ náà kóhun ṣe dáadáa láyé ni owó bá sì jọ ọmọ àlìjánná o eléyìí ni yóò wá máa jẹ́ ìbànújẹ́ fún níjọ náà ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí ó náà ni wípé oníkálukú wa iṣẹ́ ọwọ́ wa tá a ṣe nígbà tá à ń bẹ láyé kò tí ì tó ń tó lè gbé wa wà lè jẹ́ náà ìtumọ̀ rẹ̀ sì kọ́ ni pé ká má ṣiṣẹ́ náà mọ́ ẹ̀sìn wa tá a ṣe iṣẹ́ rẹ̀ wa tá a ṣe ìyẹn ni yóò mú àánú ọlọ́run ọba lé wa bá tọ́lọ́run ó fi fi wá sálì jẹ́ náà ẹ wo lẹ́yìn ìgbà tí a ti fo asirat afárá aná tá a ti kọjá ẹ̀ ṣẹ́rí pé kèsè náà àlìjẹ́nà lálọ́ bọ́ sí ní ààyè yẹn tọ́lọ́n bá ní inú bínibíni kọ̀ọ̀kan tó kù láàrin ara wa yẹn ẹ̀ṣẹ̀ náà ni ẹ lọ jìyà rẹ̀ nù náà kí la fẹ́ ṣe yẹn lànàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam fi sọ ó ní kò sí ẹnikẹ́ni inú yín wa'lamu anna ahdakum lan yadkhulu yudikhilu amalu ulijannata anabi ni ẹlọ́mà nínú àdísì imam bukhari wà ìlàmù ẹlọ́mà anna ahdakum lan yudikhilu lan yudikhilu amalu ulijannata ẹni kọ̀ọ̀kan nù yín iṣẹ́ eré tó ṣe láyé lan yudikhilu ulijannata kò lè gbé wa alijannata kọlu àwọn sàábé tí ó ń gbọ́njọ́ náà wá ní wala anta ya Rasulallah ṣe àtiwọ́ náà iṣẹ́ rere ò lè gbé wa àlìjánà anábì ní wala hánà kódà tèmi náà illa an yataghamadaniya Allahu bi rahmatin ìkẹ́ rẹ̀ bòun àti àánú ẹ̀ olóòlò fi wà lè jẹ́ náà eléyìí yóò jẹ́ kí gbogbo mùmíní kó sowé agbéjẹ́ mọ́wọ́ yóò jẹ́ agbéjẹ́ àní máa ṣe jàgínníjàgínní lórí dáadáa tọ́lọ́wọ́ bá fún wa ṣe nígbà tá ń bẹ láyé ẹnu wọn ò ní ìgbà láàzọ pé à <laughs> kò sí wíjẹ méjì àwọn ọmọ àlìjẹ́nà làwà tá ń kírun tá ń gbáwẹ̀ a máa ṣeṣẹ́ yẹn bainal khawfi war raja láàrin ìbẹ̀rù ìpayà pé ṣọ́lọ́run ó gbà wà rọjá àti ìrètí pé àánú ọlọ́run ọba yóò lè wá bá pẹ̀lú iṣẹ́ tá a ṣe táfi wà lè jẹ́nnà ibi ni ó láti gbọ́yé àṣìṣe tí ń bẹ fáwọn kan tí wọ́n lò ti ní náfìlà kan tó ti yàn fọ́lọ́run ọba tí ń fi ń ṣẹ́ lọ́run ṣẹ̀gbẹ́ lómi ó lè mutí kódà arínú ẹlòmíì tí ó mọ̀ mu ọtí tọ́lọ̀ ń ṣe léèwọ̀ nínú àwẹ̀ àwọn èèyàn wà ní ọ̀rọ̀ ṣé ẹni báyìí ni mọ́ fara wé ó mọ nǹkan táwọn èèyàn ti ṣe síwájú ọlọ́run kí ló ṣe síwájú ọlọ́run amẹ́lù sọ́ọ̀lẹ̀ iṣẹ́ rẹ̀ ló ṣe síwájú ọlọ́run kí lànàbì wá fọ̀ lésì ànàbì ní wa'lamu anna ahadakum lan yudkhilahu amalu li janna iṣẹ́ tẹ́ ẹ ṣe yẹn kò lè gbé yín wà lè janna so báwo lèyàn ṣe wọ́n á lè fẹ̀yìntì iṣẹ́ kan tó rò kóhun ṣe kó wá máa ṣe lọ́hùn nígbà tó jẹ́ pé àwọn tọ́lọ̀wọ́n bá fún ní ìwé ẹ̀rí àlìjẹ́nà láyé gan wọn ò padà ṣe lọ́hùn gbogbo àwọn tó jagun Badri Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wọn ó ní ọlọ́run ní ìmẹ̀lú ma ṣí tó ń kọ́ dígọ́ bárútù làkùn gbogbo ń tẹ́ rí ni ẹ máa ṣe ó ti ṣàforíjì fún yín ǹjẹ́ àwọn rínú àwọn ará bádùrù kí wọ́n máa wá mu tí pé ọlọ́run lóun ti forí tó bá wù wá ní ká ṣe ǹjẹ́ a rí wọn kí wọ́n máa ṣe zìnà ọlọ́run sọ pé tó bá wù wá ní ká máa ṣe àwa ò ní pírọ́blẹ́mù mọ́ àwọn àfáà ní àìṣe bẹ́ẹ̀ wọn gangan ní fìdí ọ̀rọ̀ ànábì múlẹ̀ kódodo lànábì sọ àìmọ́padà máa ń ṣẹ lọ́hùn lẹ́yìn tí wọ́n jagun Bádírù tán òun ló fi ìdí ọ̀rọ̀ ànábì múlẹ̀ pé òdodo ni ìbá ṣe pé rọ́là náà bí pa ni àbá bá wọn tí wọ́n mọ̀ ẹ̀yà gbọ́ ọlọ́run gbogbo yóò wà ní ẹni tó ṣe sí náà ilẹ̀ ni yóò wà lè jẹ́nà ẹni tó ń mutí ilẹ̀ ni yóò wà lè jẹ́nà ẹni tó ń ṣògbówó ilé ilẹ̀ ni yóò wà lè jẹ́nà ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ tí ànábì sọ wípé tó wù ní ẹ mọ́ ṣe wọ́n tún wá kó kiri wọ́n tún padà ń sapá lójú ọ̀nà ọlọ́run ní ju tàtẹ̀yìnwá wọn lọ wọ́n sì tún ń páyà pé ṣọ́lọ́run ó gbaṣẹ́ yẹn lọ́wọ́ wọn bẹ́ẹ̀ náà làwọn tó ṣe báyà tù rìdíwáàni nígbà tí wọ́n fẹ́ wọ Mọ́kà ní Sulhu Hudaybiyah tí wọ́n pè ní Treaty of Hudaybiyah anábì fẹ́ lọ ṣe umura ní ìlú Mọ́kà àwọn ará Mọ́kà ní kò sáàyè láti wọlé ó wá rán Uthman bunu Affan láti lọ sílùú Mọ́kà láti bá àwọn Kùrẹ́ṣì fi kùn lukùn wípé àwọn mùsùlùmí kìí ṣe ogun làwọn fẹ́ wá jà ń ni ìró bá dé wípé wọ́n ti pa Uthman sí ìlú Mẹ́kà gbogbo àwọn sọ̀hábà wá ní àwọn ò ní gbò àwọn ò ní yẹ̀ títí táwọn ó fi gba ẹ̀san ẹ̀jẹ̀ Uthman bí gbogbo àwọn bá kú ó tẹ́ àwọn lọ́rùn ìbúra tí wọ́n búra fánàbí ń jọ́nà lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ni wọ́n ń pè ní bay'atu ridwan anábì ní gbogbo ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ àjọ́nà ọmọ àlìjẹ́nà ni wọ́n tàlà tún rí nínú wọn tó padà ń hùwà bú tàlà rí tí ń yàgbà ọlọ́run ṣùgbọ́n lóde òní ẹlòmíì tó bá ṣẹ̀ lọ́run yóò ní ọmọ jẹ́ mọ́ farawé àwọn àwọn ti ṣe àwọn iṣẹ́ kan sọ́dọ̀ ọlọ́run o ẹlòmíì lè sọ pé odidi ọdún mẹ́ta lòun lò nù gbó tóun jáde tóun fi ń ṣe lọ́run torí náà bóun bá kírun mọ́ òun ò lẹ́ṣẹ̀ ọdún mẹ́ta péré ànábì wa fọ́ ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ pé láyìn yóò dé lẹ́yìn yudkhilahu amaluhu lil jannata iṣẹ́ rẹ̀ tó ṣe yẹn kò lè gbé wà lil janna àyàfi tí ìkẹ́ ọlọ́run bá dọ́dọ̀ rẹ̀ in tí ó sì wá fa ìkẹ́ ọlọ́run náà ní kéèyàn ó rẹra ènìyàn sílẹ̀ kéèyàn sórí agbéjẹ́ mọ́wọ́ kéèyàn mọ ibi tó ń mọ èèyàn gbọ́dọ̀ máa ṣe mọ́tómọ́tó anábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ní ọlọ́run sọ pé ẹni tó bá bá òun ṣe mu tógun tó òun ò ní kù láti jù síná torí pé ó ní ọlọ́run ní wàlà àbòmọ́ ìzáàrì bàǹtẹ́ tòun òun ni mọ́tómọ́tó ẹni tó bá bóun fà á òun ó jù sínú náà láì ní kù lábi tí ó já sí yóò jù nù náà ni ànábìsì sọ pé láyà bí kúlù lè jánàtà mọ̀nkánà fi kọlùbí mi kọlù dárọ̀ mínàlẹ́kìbìrì ẹni tí ń bá ń bẹ́nu ọkàn rẹ̀ ń tó kéré bí ọmọ kan gún nínú ìgbéraga kò ní wà àrìjánà ẹ sì ní ráwọn èèyàn tí wọ́n ń fagbọ́ ọlọ́run ya tí wọ́n láwọn ti ṣiṣẹ́ eré kan síwájú ọlọ́run àyàfi kí wọ́n jó nígbéraga wọ́n mọ̀ fẹ̀hò lórí ilẹ̀ wọ́n jọra wọn lójú wọn ò sì ní rìn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ilẹ̀ ìròyìn àwọn ìbádùn rahman tọ́lọ́wọ́ bá sọ fún wa nínú suratul furqan súra ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n nínú quran wà ìbádùn rahman alladina yamshuna ala al-ardi hauna kò ní sí lára wọn náà ọlọ́ni àwọn ẹrúsìn ọlọ́run ọba tòótọ́ àwọn làwọn tí wọ́n máa ń rìn lórí ilẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọlu sálámà wọn kì í tẹ̀lẹ̀ bàṣùbàṣù pé sí ìgbéraga tí wọ́n bá ń rìn kódà báwọn aláìmọ̀ kan bá gún wọn láhán kọ́tọ́ba umilija ìlú náà wọ́n bú wọn wọ́n gàn wọn kọlu sálámà ní tí gbólóhùn àlàáfíà ni ó jáde lẹ́nu wọn wọn ò ní sọ pé tàǹbà bá ti ẹ̀ ńlẹ̀ yìí ṣé ìwọ ò wá ni àwa wà líyọ̀ ọlọ́run ló ń bá wí báyìí a lè sọ pé kílẹ̀ ó gbé ọ̀mí ń bẹ̀rù kọlu sálámà náà yàdáhùn àwọn tó ṣe pé òru wọn tí wọ́n máa ń lò fún ni sújàdá wa kìyàmá wọ́n ń forí balẹ̀ fọ́lọ́run ni wọ́n nàró kírun ni ìyẹn ni pé wọ́n yan tàjúdù dáadáa náà àwọn tí wọ́n ń sọ wípé olúwa wa anna adaba jahannam dákun bá wa gbé kúrò fún wa gbé kúrò fún wa ìyà jahannama inna. inna <laughs> iná já ànámọ̀ ìyá rẹ̀ ta ló lè farada àfá kò sí ẹnìkan tó lè farada iná já ànámọ̀ wọ́n ń bẹ lọ́hùn ní pé kó la àwọn bí iná ẹlòmí lè sọ pé ah, ọ̀rọ̀ tó ń bẹ́ sí wà àwọn èyí ọ̀rọ̀ náà ti kó lọ́rọ̀ àwọn kò ní bẹ lọ́hùn pé kọ́lọ̀ mẹ́jọ òun wọ̀ náà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam arákùnrin kan wá bá nípa bàbá rẹ̀ bàbá rẹ̀ yẹn wọ́n ní ẹni reni nílùú mọ́kà omi sì wọ́n lásìkò jà ìlíyà ní mọ́kà kànga mélòó náà ló wà mọ́kà èyí tí mo mọ̀ lọ́wọ́ báyẹn yọ̀ kan péré náà bàbá yẹn ní ọ̀nà ní zamzam bàbá yẹn ní wá máa fún arákùnrin gbogbo àwọn tí wọ́n bá ti wá ṣe hajj torí pé látàáyé ànábì Ibrahim níṣẹ́ hajj ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbà tí Ibrahim jáde láyé tí ọmọ rẹ̀ Ismail jáde láyé tí àwọn ọmọ rẹ̀ jáde láyé tó wá dórí ọkùnrin kan tí a ń pè ní amúrùbónà lóháyì òun ló kọ́ gbé ó ṣàwọnú káàbà torí pé látijọ́ tí a ti dá káàbà yẹn tá a ti dá mọ́kà àwọn òṣẹ́ bọ́m̀bẹ̀rì ìlú tàwíìdì ni torí pé ńgbà tọ́lọ̀ ní kí Ibrahim aleyhisalatu wasalam kó gbé ìyàwó rẹ̀ Hajar àti ọmọ rẹ̀ Ismail lọ́ọ̀bẹ̀ anábì ní ilé náà ìpìlẹ̀ rẹ̀ ń bẹ́ńbẹ́ tó sì ga sókè díẹ̀ tí òjò bá rọ̀ tí àgbàrá yóò máa ṣàn sí ẹ̀gbẹ́ ọ̀tún àti òsì rẹ̀ ń sì ń bẹ nínú kòtò ìyẹn ni pé ọ̀tún àtòsí rẹ̀ iwá ẹ̀yìn rẹ̀ òkè ni tó sì fi dòní náà pẹ̀lú bí wọ́n ṣe gé òkè tó ní mọ́kà béèyàn bá fẹ́ lọ bí káàbà yẹn rí pé èèyàn ń sọ̀kalẹ̀ ni orí àwọn steps lẹ́rìí pé ń tọ̀ èyí ò mọ̀ sọ̀kalẹ̀ ní ẹ̀bá sì fẹ́ kó mẹ́ yóò rí pé òun kè ni tí yóò fi jáde síta ẹnìkan ò ṣẹ́ bọ́ níbẹ̀ rí ọlọ́run ọba ọ̀kan ṣoṣo nìkan ni wọ́n ń sìn lọ́lọ́run fi ní inna awwala baytin wúdi lálàbí ọlọ́ni àkọ́kọ́ ilé tá a fi lélẹ̀ lórí ilẹ̀ ní gbogbo ayé pé kí wọ́n máa jọ́sìn níbẹ̀ òun lè tó wà ní bákà bákà yẹn ni orúkọ tí mọ́kà ń jẹ́ tẹ́lẹ̀ bákà ló di mákà gẹ́gẹ́ bó ṣe máa ń ṣẹlẹ̀ náà nígbésí ayé tiwa náà lónìí ọ̀rọ̀ máa yí ẹwẹ́dẹ́rẹ́ ò bá tẹ bá àwọn ọmọ ní ìsẹ́rin tí wọ́n sọ ni pé òrí tó ṣe rí bẹ́ẹ̀ sì ni tá à ń sọ ní èdè Yorùbá ni ò rí bó ṣe rí ìwọ gan ò rí pé tó ṣe rí ló ń sọ ní ìsìn ò tó ṣe rí bó ṣe rí sì ni ló di tó ṣe rí kódà mo ń gbogbo àwọn ọmọ tí wọ́n sọ Yorùbá ń sọ ah tó ṣe rí bí ibo kódà mo dọ́yọ̀ ọmọ tó ń rí wọn tí wọ́n sọ tó ṣe rí mo ní ah bó ṣe rí la bí ilẹ̀ ní ìka tó kó èwo tó ní tó ṣe rí mo rò pé àwọn ará bíi ní sọ̀sọ̀kúsọ ni àṣẹ ìnáà tó fi ń sọ tó ṣe rí bó ṣe yí padà nìyẹn bákà ó di mákà kí lọ́lọ́run aṣọ ń bẹ̀. ọlọ́run ní bẹ ní mákà níbi ilé yẹn àwọn àmì tó yanjú tí ò rújú àwọn ẹlòmíì máa ń sọ pé ààyè yìí ààyè mímọ́ ni wọ́n wàá fún àmì ṣùgbọ́n àwọn àmì yẹn rújú. àmì yẹn ó dojúrú nígbà tó yẹn bá ní kó máa wò dáadáa ọ̀rọ̀ yẹn ò ní clear ṣùgbọ́n àmì tí ń bẹ ní káábà tí ń bẹ ń bi ilé ọlọ́run tá a fi mọ̀ wípé ààyè mímọ́ láàyè yìí ọlọ́run ní ayatun bayinat àwọn àmì tó yanjú tí ò rújú rárá makromu Ibrahim ó rojú ẹsẹ̀ anábì Ibrahim ń bẹ ojú ẹsẹ̀ rẹ̀ hàn ń bẹ o ni wọ́n fi kíní góòlù ni wọ́n fi dí ní ìsìn wọ́n fi ra ṣe gàgá ẹ̀ torí pé àwọn èèyàn ó lọ lura wọn pa ń bẹ̀ ni òun tẹsẹ̀ bọ́ ilé yóò tẹsẹ̀ bọ́ wọ́n gẹ̀ ẹ́ sí ara wọn bẹ́ẹ̀ àbí wọ́n kàn ẹ́ sí ara wọn ẹ̀ wọ́n hajaru làṣùmáàdù torí àwọn tí wọ́n fẹ́ pin lọ gbogbo wàásì táwọn àfáà ṣe wípé lẹ́yìnsà mínàlì wàjibat kò sí nínú iṣẹ́ ọ̀ràn yẹn ájì kápán hajaru làṣùmáàdù làwọn ẹ̀yìn lẹ́mọ̀ àṣẹ tí ń bẹ lára hajaru làṣùmáàdù òun ó gbé kó mọ́kà ẹ ara àwọn èèyàn bí aláǹgbá lára ilé káàbà yẹn bẹ́tùlẹ̀ àtíkì yẹn wọ́n lẹ̀ mọ́ ní ẹ̀wùká ah, ṣé páàdì lélẹ̀ fi sọ́wọ́ tó fi lẹ̀ mọ́ ògiri ní àtíkùn wọ́n a mọ́ pa ẹ̀yìn ọmọ ṣe tàwà fàwọn ṣe mọ́ pa ń dọ́gbọ́n tó lọ síbi tí ẹnu rẹ̀ yóò ti lè kan hajarula aswad àwọn ọlọ́pàá tún dúró ń bẹ̀ àwọn tí bí civil defense wọ́n wà ń bẹ̀ wọ́n mọ̀ ti àwọn èèyàn pé ah, díẹ̀ díẹ̀ ká níbi ẹsẹ̀ yẹn lè ń kálukú fẹ́ tẹ́sẹ̀ bọ̀ ẹ̀ mọ́yí ẹsẹ̀ tí ó kàn ń bẹ̀wò ìjọba mọ́ká wa ní ó dà ẹgbì nǹkan dí gàgá ẹ̀ tó bá fẹ́ yọjú wò lọ́wọ́ èmi gan ò lọ yọjú wò mi ò lè jẹ́ kẹ́nìkan tẹ ọ fún mi mọ́bi tí mo ti ń wo nǹkan ń kọjá tèmi lọ ni. àyà tún náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wà á ń dàgbà láwọn káà máa ń dákọ̀ọ́lá ò kánà àmìnà ẹn bá ti wọ́ ayé yẹn kánà àmìnà ó dẹni ìfàyàbalẹ̀ wọ́n è sì wí fún òyàn bẹ́yàn fúnra èèyàn bá wọnú káàbà èèyàn mọ̀ pé ìfàyàbalẹ̀ ń bẹ́ẹ̀ ọlọ́pàá táwọn ọlọ́pàá gan bá ń léèyàn bọ̀ bẹ́yàn bẹ́ẹ̀ wọ́ bẹ́ wọn ò ní lé mọ́ wọn ó dúró ní ń ta nígbà tó bá jáde tó bá sì lóhùn jáde bó takú bẹ́ẹ̀ ọ̀sẹ̀ kan oṣù kan oṣù kan mọ̀ wọ́n ràn ẹlòmíà máa lọ ọdún bẹ́ẹ̀ kò ní jáde tó ń bèèrè jáde wọ́n mú wọ́n bèèrè ìwé ìgbèlú wọ́n wà ní wọ́n máa kéwú yóò bá máa kéwú níbẹ̀ yóò sì máa rí nǹkan jẹ nígbà tí èlò ọdún kan ó ti dà bá yóò tó jáde táwọn afá bá rí jẹ́ ní serious wọ́n lè máa bá ṣọ̀nà bí ó ṣe rí nǹkan ọmọ bí ó ṣe rí ìwé ìgbèlú wọn ò fẹ́ kí ẹ ìdí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ kéé pé wọn ò lè mú wọn ò fẹ́ kí ẹ̀rù ó ba ẹnikẹ́ni pé ọlọ́pàá ń léèyàn torí pọ́lọ́ ní mọ́ndàkọ́lá akána àmínà yóò di ẹni ìfàyàbalẹ̀ tàtọ́ ilé ìsọdíìlà ọ̀rọ̀ hajj nù ni nítorí náà kí la sọ débẹ̀ in ta sọ débẹ̀ ni ọ̀rọ̀ anábì Ibrahim aleyhisolatu wasalam pé mọ́kà yẹn kò sẹ́ni tó ṣe bọ́m̀bẹ̀rì ẹ̀sìn ni wọ́n ń ṣe ń bẹ̀ títí tí amúrùbúnù ló háyí ló wá lọ gbé òòṣà wá láti ilẹ̀ Páṣíà ó wá gbé sínú gbóni ó wá gbé sínú Káàbà ìgbà tó gbé síbẹ̀ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ òòṣà nìyẹn àkọ́kọ́ ìgbà tí wọ́n sin òòṣà ní mọ́kà nìyẹn ìyẹn lọ́lọ́run fi sọ fún anábì wa Muhammad sallallahu alaihi wasallam wípé wàrú jìzá fahjur nínú sọ́rọ́tù mọ̀dáfẹ́l gbogbo òṣà tí ń bẹ nínú kàábà yẹn pa wọ́n ti kó wọn jáde kó oorun dànù tó arákùnrin táwa ń sọ yẹn nínú tí wọ́n bá wá ṣeṣẹ́ hajj tó ti bẹ̀rẹ̀ látàyà ànábì Ibrahim ṣùgbọ́n wọ́n ti fẹ́ bọ́ kọ̀ọ̀kan kún wọ́n máa ń fáwọn èèyàn lómi ẹni rẹ̀ wọ́n máa ń sí ó ti wá jáde láyé nígbà tánàbí ó fi dé bàtánàbí wá di ànábì ọmọ rẹ̀ wá béèrè lọ́wọ́ rẹ̀ pé bàbá òun níbo ló òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ní inú náà ni bàbá rẹ̀ wà ó ṣe mọ̀ pé kí ló fà á tí bàbá òun fi wà nù náà anábì wá sàlàyé fún pé ìdí tí bàbá rẹ̀ fi wà nù náà ni pé gbólóhùn Allahumma inni a'udhu bika minan nari kò jáde lẹ́nu bàbá rẹ̀ rí gbólóhùn ọlọ́run ọba ò kò sáàdì ọ́pò níbi ìyá náà ọlọ́run làmí níbi ìyá náà bàbá rẹ̀ ò sọ́rí láyé dídọ́lọ́run fi lọ so nítorí náà kẹ́nìkan máa wá wọra ẹ̀ pé àwọn kẹ̀ ọlọ́run fà sínú náà ìyún gan náà ni ó jò wọ náà torí pé ọlọ́run pa wá láṣẹ ká wá ìṣọ́ kúrò níbi ìyá náà anábì náà wáṣọ ẹ̀ àwọn sàábé wáṣọ ẹ̀ ṣé wọ́n ló lẹ̀sìn ní àbọ́lọ́run ṣé wọ́n ló ṣàlàyé ẹ̀sìn ní abẹ́ni ọlọ́run fẹ̀sìn rán òun náà lànàbì wa Muhammad nítorí náà gbogbo wa ká mọ́ ń sáàdì ọlọ́run ká mọ́ wá bi ọlọrun kò níbi ìyáná ká mọ́ bí ọlọ́run kó mọ́ fi wá jí sínú náà ó ní àbá yìí ń sọ ó ní sórọ́tù furqan ń sọ nípa àwọn ẹrúsìn ọlọ́run tòótọ́ àwọn tí wọ́n mọ́ sọ pé rabbana sirf 'anna 'adhaba jahannam ọlọ́run ọba gbé ìyà jahannam kú òfin wa náà ààyè jahannam yẹn ó burú ní ààyè ó sì burú ní bùdúró bẹ́ẹ̀ bá wà ní jahannama bòjì ń bẹ́ẹ̀ ṣùgbọ́n bòjì yẹn èéfín ní bẹ́ẹ̀ bó wà ń bẹ́ẹ̀ èéfín oníjó gbádùn ó tún sánú ibi tí ò sí bòjì bó dúró síbẹ̀ ìnira oníjó dúró ń bẹ̀ kó tún sọ síbi tó rò pé wà ń bẹ̀ èéfín oníjó kú ò kò níjó dúró ń bẹ̀ gbogbo ohun tí ń bẹ nínú pátá kò sí rọrùn kan bẹ̀ bó ti wulẹ̀ kó máa wọn ò sì ní dín yankù yóò mọ̀ lẹ́sí náà ní gbogbo ìgbà gbére ọlọ́mọjà wọnú náà jahannama kí la sọ débẹ̀ òun náà ni ẹni tó rò pé òun ti níṣẹ́ kan tó ń ṣe pamọ́ sọ́dọ̀ ọlọ́run tí wọ́n ń torí ẹ̀ fa gàgáyà àbá ní fasadun kabirun alimu mutatikun wa akbaru minhu ja'ilu mutanasikun huma fitnatun fil alamina azimatun liman bihima fi dinihi yatamassaku fasadun kabirun ìbàjẹ́ tó tóbi ni ìbàjẹ́ ńlá lélẹ̀ kí ni ìbàjẹ́ náà alimu mutaati kun kárí ẹnìkan tó jó ní mímọ̀ ń ń túmọ̀ kùránì ń ṣàlàyé ẹ̀sìn òun wá ní fagbá ọlọ́run bá ya òun àfà tó kírun jímọ̀ fún atán ìgbà tá dé síta lábárí tó ṣáná sìgá tí mu sìgá à kése lè mọ́mù tó kéwú túbà lẹ́ẹ̀kan ní mu sìgá yìí lè mọ́mù tó kíjàn mọ́ fún atán lákànrí tó jáde làbábá ní dí ògógóró òun náà ló fẹ́ take snapshot kan ṣọ́ọ̀tì kan ah ọ̀yẹ́lẹ̀ ọmọ mọ̀ farawé kìíní yẹn kí kò fẹ́ kówó òun ha ti bá ń ka kùránì ní fi ń já ọ̀nà fún ni ah, fasadun gbọ́ wọ́n ni obìnrin kan lóyún ta ẹ̀ ní à kìí ẹ̀ ń fún wọn ló fún lóyún ah, áàlì mú mú tààtì àbínú kéèkó fẹ́ o kò sí ìwọ̀nù káfí ọmọ kéwò wa ó ti ẹ̀dá pọ̀ kéèyàn rọ ọmọ kéwò tí èyàn ń kọ́ ní àríkò eléyìí wúlò èyàn lọ sọ fún bí ẹ ọmọ yín yìí máa fẹ́ nígbà ti rí kó yóò sì wúlò fẹ́sìn gẹ́gẹ́ bí Aisha ta'ala ṣe wúlò fánàbí kí pé Aisha ọmọdé ni anabi dàgbà lọ́jọ́ orí ṣùgbọ́n síbẹ̀ anabi fẹ́ Aisha lọ́mọ ọdún mẹ́fà ó wọlé tọ́ lọ́mọ ìgbà tánàbí jáde láyé Aisha ò ju ọmọ ọdún méjìdínlógún lọ àwọn afẹ́ wa ń ṣàlàyé fún wa wípé kání ànábí ò fẹ́ Aisha nígbà yẹn ni àǹfààní tí ayé jẹ lára Aisha ní rí jẹ torí pé hadith tó wá látọ̀dọ̀ Aisha ó lé ní ẹgbẹ̀rún méjì more than two thousand hadith ni aisha gbà wá látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó wà nù bukhari ó wà nù muslim ó wà nù wotira hadith àwọn sàábé bọ́rọ̀ bá dojúrú tàbí tó bá di fàǹfà nípa àdájọ́ ẹ̀sìn wọ́n máa ń kóra wọn lọ bá Aisha pé ni yóò sì yanjú ẹ̀ pẹ̀lú ìmọ̀ ó ní òye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tí wọ́n kàn déédéé gbófin child marriage ọmọ tí ò bá ti pé ọmọ ọdún méjìdínlógún kó mọ̀ rí ilé ọkọ ìsọkúsọ ọ̀rọ̀ gbáà nínú ṣẹ̀ríà Islam ọmọ tó ti mọ ọkùnrin látọdún méjìlá ẹni kó ṣe sìná sí fọ́dún mẹ́fà kó tó lọlé ọkọ gbogbo ala tí rọmọ ìpé ọdún méjìlá làwọn ọkùnrin ti ń lé kiri ẹ wá ní ẹ gbọ́dọ̀ jẹ́ ó lọ́kọ ẹ fílẹ̀ jẹ́ ó ṣe sìná rẹ̀ fún bí ọdún mẹ́fà sí tó bá pọ́ ọmọ ọdún méjìdínlógún ni kó ṣe lọlé ọkọ gbogbo ọdún mẹ́fà tó wá fi ṣe sìná láàrin ọdún méjìlá látọdún méjìlá sọdún méjìdínlógún àkáǹtì ta lákọ sí ṣé bàbá tí ń wò ran ìyá tí ń wò ran àbíjọba tó gbófin kalẹ̀ ló yẹ pé àwa mùsùlùmí ọ̀làjú tí wọ́n ń pè lọ́làjú yẹn a gbọ́dọ̀ ṣọ́ra fún àwa gbọ́dọ̀ lálàá káyé wa ni ustaz lukman idris ṣe kó ní ló sọ bẹ́ẹ̀ àfizọ̀bùlà ó láwa mùsùlùmí kìí ṣọ́làjú lọ́rọ̀ wa ọ̀làlàá ni ó torí bẹ́yàn bá lajú lẹ́yìn gbà míì kò ní ríran afọ́jú ni ó wà sàlàyé ọ̀rọ̀ fún ó sì rí bẹ́ẹ̀ afọ́jú jẹ́ hafizu quran ìwọ tó lajúlẹ̀ ò ha quran tó bá wá ń kánú tíra afọ́jú ó dáadáa ó ṣìkà sheikh abdullahi ibn abdulaziz munubas tó jẹ́ mufti saudi lánàá ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ́lọ́run ti ní kí ìríran wọn ó lọ ó sì jẹ́ mufti ìyẹn ni àgbà àfáà gbogbo saudi arabia ẹni tó wá gbaṣẹ́ lọ́wọ́ wọn sheikh abdulaziz bùnú abdullahi ali sheikh àwọn náà afọ́jú ni wọ́n òun ló wà lórí àlífà lọ́wọ́ báyìí òun ni àfà gbogbo mamlakas pátápátá saudi arabia tẹ̀bárí mọ̀jálà buhuthul ilmiya tí wọ́n ń pè ní magazine research magazine èyí tí àwọn ifta tí wọ́n máa ń gbé jáde ìyẹn ni ìgbìmọ̀ tó ga jù nípa ìmọ̀ àti ìwádìí ní ilẹ̀ Saudi Arabia wọ́n máa ń gbé magazine yẹn jáde lóṣù mẹ́ta mẹ́ta ẹ̀rí Sheikh Abdulaziz bunu Abdulali Sheikh yóò kọ pépà ń bẹ̀ tí Sheikh Abdulaziz bunu Bas tó ti kọ sẹ́yìn wọ́n tún máa gbé wá ń bẹ̀ àwọn tí wọ́n lajúlẹ̀ tí wọ́n fẹ́ ṣe PhD wọ́n lọ ọ̀dọ̀ wọn wọ́n lọ máa kẹ́kọ̀ọ́ wọ́n tún máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn àwọn tó wọ́n sọ pé tó sọ yóò correct lọ́wọ́ tíra báyìí ó bá ń bẹ̀ lọ́wọ́ bí ó bá ń bẹ̀ wọn ò sì jẹ́ ilé ham kò dá lómi ní wọ́n ti gbé nǹkan mi ẹ súnmọ́ wọn wọ́n fún yín ní ilé ham bó bá lọ jẹ́ ilé ham torí rẹ bá dàrú bó ṣe ń pọ̀fọ̀ náà ló mọ̀ ka Kùránì bẹ́ẹ̀ náà ló mọ̀ pé Ṣàngó gbogbo ẹ̀ ló mọ̀ pè mọ́ra wọn torí gbogbo ẹ̀ lè ṣú ó mọ̀ gbé wá ilé ìfìrẹ́ni tó bá jẹ̀jẹ̀ kújẹ tó fi wá mọ̀ ẹ pé ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ ohun tó dáa ibẹ̀ náà ni ó tún ti bí tí ò dá tàá jẹ́ wà nílùú akọ̀ wọ́n ní ẹ̀yìn ọmọ inú náà àwa ti ṣalábàápàdé o rí wípé ìtọ́lọ̀ ń ṣàdéhùn fún yín nú yà ṣé kìí ṣòdodo bíi kọlù náà àwọn ọmọ náà ò ní bẹ́ẹ̀ ni ó ṣe rí nìyẹn láàáhì aláàbọ̀ọ́lìmí akéde kan wà kéde láàrin wọn pé dájúdájú láàrínàtò lọ aláàbọ̀ọ́lìmí ìgbéjìnà sí kí ọlọ́run kó mọ bá gbogbo àwọn kìbìrí eyín nìkan kọ́ ta bá wọnú sọ́rọ́tù sọfáàt àyà 55 sọ́rọ́tù sọfáàt súra 37 nínú Quran ọlọ́run tó sọ̀rọ̀ lọ́mọ bínú ìbá ní ká padà sẹ́yìn ká tó bẹ̀rẹ̀ torí ẹni tó nàgà yẹn ó yẹ ká mẹni tí nàgà ẹ ká mú láti àyà 38 láti àyà 37 ọlọ́run ní wàá mọ̀ tùjì záwọ̀nà ìlàmà kóńtùm tààmẹ̀lónì wàá mọ̀ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àwọn aláìgbàgbọ́ àwọn kèfèrí lọ́lọ́n bá bọ̀ ní àyà tàbí sísọlọ́ ní wàyàkùlù na iná látàríkú àlèhàtìná lè ṣáàìrín mẹjìnún ṣé ká wá gbé àwọn òṣà wa jù sílẹ̀ lè ṣáàìrín fún akọrin mẹjìnún ayírí ta ni wọ́n pè láyírí ayírí yẹn wèrè òun náà ni ànábì sọlọ́lá àlèwàsílà ni wọ́n ń pè bẹ́ àwọn ẹlẹ́bọ lọ́lọ́fin ní nun wal qalami wa ma yasturun ma anta bi ni'mati rabbika bi majnun ire ànábì ìwọ kìí ṣe wèrè àwọn ni wèrè ìyẹn ni àbọ̀ onímọ̀dì fi ní fàdá qawla li kàfàárì asabati wùlì jìnnà bí tó ti bẹ̀rẹ̀ jazaru muti'in harirun wa jannatun fàdá kọ́wọ́lá lẹ́ka fàárì àsọ̀ bá tí ò lè jìnnà tán fàmẹ́húwà ìlàmì jahannama jùnnà tán àgáfà lọ́wọ́ bí ìlíwárọ̀ wàhúwà múzìnà tán tùrọ́wì sọ́dà áwòdòlà tán tùtàfàyàwó nínú mọ́dí wàsáìl mùtàkọ́bálà ó ní jazá umùtìrìn ẹ̀san tí ń bẹ fún àwọn tí wọ́n ń tẹ̀lé ànábì ni harirun aṣọ àríìrí wà jannatun àtàlìjánà fàdá kọ́ùlàlì kàfàárì àsọ̀bátì òlì jìnnà gbé ọ̀rọ̀ táwọn kèfèrí sọ ń gbé jùúlẹ̀ ìwọ má bá wọn sọ bẹ́ẹ̀ wípé àǹjẹ̀nú fọwọ́ ba ànábì pé orí ànábì yí ìsọkúsọ ni wọ́n ń sọ famahuwa ilami jahannama junna ànábì wa Muhammad kí ni wọ́n pè ní asa tí wọ́n bá ń jagun ní tẹ́lẹ̀ kódà àwọn mòpó nígbà táwọn student fi máa ṣe riot tí wọ́n máa jùkò apẹ̀rẹ̀ kan tí wọ́n máa gbé lọ́bà tí wọ́n fi máa gba òkun nígbà tí wọ́n fi ń jagun a máa jẹ́rin ẹ bá fẹ́ ṣá wọn nídà tàbí tí wọ́n bá ju ọkọ̀ tí wọ́n fi gbà á wà àṣà ni ànábì jẹ níbi iná kò ní jẹ́ kéèyàn wọná bẹ́ẹ̀ bá ti tẹ̀lé ànábì sì ní musna ni ẹ̀ṣújò lànábì tùrọ́wì ìsọdà tí ń bá tí máa rẹ òǹgbẹ haudula tàbí ànábì jẹ́ bòòjì tùtàfáyà tó gbòòrò téèyàn lè kó síbẹ̀ nígbà téèyàn bá wà nínú oòrùn ó fi ń yin ànábì níbẹ̀ yẹn ni torí náà àwọn kèfèrí Mákà wá ní wayakulun àìnà látàríkú lè ṣá ìrìn màjìnà tẹ̀síwájú sọ́dákọ́lù mọ́rísálí ọlọ́run ní bẹ́ẹ̀ sì ni o ọ̀rọ̀ wọn ò rí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ kọ́ lọ́rọ̀ rí bọ́rọ̀ ti rí ni pé já àbìlẹ̀ hákì ànábì dé pẹ̀lú òdodo wọ́n sọ̀dákọ́lù mọ́rísálí àwọn òjíṣẹ́ tí wọ́n sì ṣáájú ànábì òdodo ni gbogbo wọn gbé lọ́wọ́ kò sẹ́ni tó gbé rọ́ lọ́wọ́ nù wọn. ó náà fi sọ pé sàlámù على نور الذي جاه بالهدى سلام على مسمى محمد جاء بالهدى النبي wá pẹ̀lú òdodo ni نعم ọlọ́run ni ẹ àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ bú yẹn lẹ́nu wọn wọ́n tọ́ ìyà ẹlẹ́ta ẹlẹ́rọ wò wà a ò san yín lẹ́san kan ohun tẹ́ ẹ bá ṣe níṣẹ́ láfi san yín lẹ́san torí náà iṣẹ́ náà lẹ ṣe láti fi sínú náà tẹ̀síwájú mọ̀kùlásìn àyàfà àwọn ẹrúsìn ọlọ́run mọ̀kùlásìn àwọn tá a là tá a fọ̀ wọ́n mọ́ gẹ́gẹ́ bí n ta sọ lẹ́ẹ̀kan pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tá a bá ti là kúrò níbi iná tá a bọ́ sí kọ́ńtọ́rọ̀ ọlọ́run tó wá fọ̀ wá mọ́ ká tó wọlé àlìjánná ùlá yóò máa bẹ fún wa rísì kíkan màálùmù tá a ti mọ̀ tẹ̀síwájú àwọn náà ni fàwákì àwọn èso kí la máa fèso ṣe láyé àmọ́ bí jẹun ni àbí oúnjẹ àárọ̀ wa èso ọ̀sán kí la máa fi ṣe ìpápánu làwọn bàbá wa fi máa tú sí pápánu ní ìbá jẹun tẹ́yìn yóò máa fèso tẹ́ ọlọ́run yóò máa bẹ fún wọn mukromun lẹ́ni àpọ́nlé fíjà náà ti nàáyìn nínú àwọn gba àlìjánà onídẹ̀ra aláṣúrùrín mutakọ̀bìlín àwọn èèyàn wọn yóò wà lórí ibùsùn wọ́n wà mọ́ kọjú síra wọn yùtọ́ọ̀fù àléyìn bí káàsìn mi màáìní a wà mọ́ rọ kíká wọn a mọ́ gbé fún wọn ife èyí tó ṣe pé ń bẹ ń bẹ àwọn mímu ẹlẹ́rìn dòdò dátì ilé ṣáàrì bí àwọn mímu ẹlẹ́rìn dòdò yìí funfun ni tó ṣe wípé yóò mọ dùn fún gbogbo ẹni tí bá mú yóò mọ dùn lẹ́nu wọn àní ayùn zàfún kò sí bí wọ́n ṣe lè mú tó tí ó dà wọ́n láàmú bẹ́ẹ̀ sì ni kò ní fọ́ wọn lórí kò ní pa wọ́n bó ṣe wà ní sọ́tún wá kí àná nígbà tí bá ń sọ wípé àwọn ẹni rere àwọn màlìján ń mu ọtí Ọlọ́run ní ọtí yẹn kò ní fọ́ wọn lórí bẹ́ẹ̀ sì ni òun ò ní hún ríra látàrẹ̀ torí pé bẹ́yẹn náà bá mú mi di mídìí láyé kéèyàn máa wá àgúnmu jẹ̀dí lọ lókù béèyàn bá mu midimidi tó pọ̀ jù kéèyàn máa wá àgbo lókù ọ̀pá ẹ̀yìn ọlọ́run ní kò ní rí bẹ́ẹ̀ gbogbo ẹlẹ́rìn dòdò tá a bá mu nínú àlìjànnà kò ní dà wá láàmú kò ní fún wa ní wàhálà tọ́rìfìhìn yóò máa bẹ fún wa kọ̀ọ̀sìrọ́ọ̀tù tọ́rìfìhìn àwọn obìnrin ẹlẹ́jẹ̀ yẹn tá a bá rí i ojúgun rẹ̀ yóò mọ kọmọ̀nà ni torí pé ànábì ròyìn àwọn obìnrin àlìjánà yìí pé iṣan ara wọn tó ń gbé ẹ̀jẹ̀ èyàn ó sì máa rí níta tẹ́jọ́ mọ̀ kọjá ń bẹ̀ bó ṣe níbi tí wọ́n ó dà tó bí ìgò ni wọ́n àbá yẹn sọ̀rọ̀ yẹn pọ̀ ṣùgbọ́n àní lọ́bẹ̀ wo tí ìkápá wá <laughs> wọ́n dàbí baidun ẹyin makinuni tá a fi pamọ́ gbogbo ń tó bá da a pamọ́ ni tó jẹ́ káwọn obìnrin wá máa lo jìlìbáàbù ni ẹ̀ ẹni èwo tún ní ìjáàbù èwo tún lẹ̀ hàn nítorí fáwọn obìnrin wa obìnrin mùmìnì yàtọ̀ sóbìnrin kèfèrí wọ́n yàtọ̀ sáwọn ọlọ́jà àrọ̀lẹ́ tí wọ́n máa ń lé méjì épínì wọn ò sí ní épínì mọ́ èwúlá lè sọ ní ìsìn tí ó yàwó èèyàn five naira àbí méjì five naira torí five naira lówó tó kéré jù tá à ń ná báyìí mo ti ẹ̀tún kàá pé wọ́n láwọn aṣòfin kan ní kí wọ́n bá sọ gbogbo àwọn 5 naira 10 naira yẹn dówó sílẹ̀ wọ́n tún fẹ́ kó lẹ́nu torí n tó kó àwọn 50 kọ́bọ̀ ọ̀kẹ́ kan àwọn 10 kọ́bọ̀ àwọn 5 kọ́bọ̀ n tó kó wọ́n lẹ̀ náà ní kí wọ́n dówó sílẹ̀ obìnrin wọ́n lé wọ́n lẹ̀ ni àwọn yẹn wọn ò wúlò àwọn tí ò dá nìyẹn ẹwọ bọ́lọ̀ ń ṣe ròyìn wọn ó ní ka anna una baydun maknun wọ́n dàbí ẹyin tá a fi pamọ́ kò kàn sọ pé wọ́n dàbí ẹyin tí wọ́n bá mẹ́yìn yẹn bọ̀ ẹ́rí pé gbogbo èèyàn ni ó mọ̀ nírun wo ìlọ́ba tẹ́lẹ̀ ha kan bá dúró bí kan gbogbo èèyàn ó dojúbò kò sí tí wọ́n ń wá ń bẹ̀ wọ́n fẹ́ dọ́gbọ́n wo kó tiẹ̀ náwó káwọn wo ọwọ́ ń bọ́wọ́ ń ti rí orí èékánná ẹlẹ́ha ó ṣe ojú oníṣìná lọ́yìn ju ìdí obìnrin tó ságì lọ tóbìnrin kan bá kọjá tó bá sáàgì àwọn ọmọ ìta ò ní ìwò ẹlẹ́hà tí ìka ẹyọ kan rọra yọ nínú glọ́ọ̀fù tó wọ̀ bóyá glọ́ọ̀fù yẹn lu tóun ò mà ìka yẹn ni wọ́n wà tẹjú mọ́ nítorí pé ẹyin tá a fi pamọ́ ni wọ́n ní obìnrin kan wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ kí ló dé tó ṣẹ̀ á ó ní nítorí pé àwọn àwọn pàtàkì ní iyebíye làwọn ẹ̀yin náà ń kọ́ kí ló dé tẹ kówó yín sínú àpò à òun ò fẹ́ kó lè gbé ní owó ń pàtàkì ẹ̀ torí pé àwa náà jẹ́ ohun iyebíye náà ni wọ́n fi gbé àwa náà sínú àpò báyìí kójú ẹ̀yìn olè báyìí mọ́ gbé lọ ẹwẹ́ sì <laughs> ọlọ́run ṣàánú wa tẹ̀síwájú àbáhà alábàádín yàtà sáà àlò ọlọ́run ni wọ́n wà dojúkọra àwọn ọmọ àlìjẹ́ náà ọlọ́run ṣe mi àti ẹ lára wọn o wọ́n á máa béèrè ọ̀rọ̀ lọ ara wọn nípa ayé ni o pé ájọ́ kan tẹ̀ gbá bọ́ọ̀lù ó ṣẹ̀kì fún pé ah mo já ọ lẹ́kì ìjọ yẹn tí a ń pẹ́ gbogbo nú níbí ní ti kú ò wọ́n lè ah, ó ṣẹ̀yẹ tó fẹ́ràn bọ́ọ̀lù ni tẹ́ bá ń fi bọ́ọ̀lù ṣeré mi sọ àwọn professional player o ọlọ́run sàánú àwọn yẹn o àbí níjọ́ tẹ́ ẹ lóko tẹ́ ẹ gúngi fún àwọn tó mọ tẹ́ẹ̀mú ọsàn títí títí títí nù yín fẹ́ bẹ́ ẹ wá rìn inú wa dún kún gbọ́n gbọ́n tẹ́ẹ̀ bá ti mu ọsàn àbí kaṣú yóò máa dún gbọ́n gbọ́n abó o la kòkó o mọ́mí kòkó títí o sùn sídìí kòkó wọ́n pè ọ́ lábà títí wọn ò rí ọ ìrọ̀lẹ́ ni wọ́n wá jí ọ ń bẹ̀ pé máa bọ̀ lábà máa bọ̀ lábúlé gbogbo òyìn ló máa rántí yàtọ̀ sọ́ wọn inni ẹnìkan nínú àwọn ọmọ àlìjẹ́nà tí ó máa ń sọ̀rọ̀ yóò wà ní ẹgbọ́ náà inni dájúdájú èmi káànà lí kọ̀rí mo mọ̀ lálábàárìn kan gbàta wà láyé mo lọ́rẹ̀ kan ó ń bèèrè nìyẹn ó ń sọ fún wọn òun lọ́rẹ̀ kan náà mo sọ yóò tí ọ̀rẹ́ yẹn máa ń sọ fún òun nígbà tó ń wà láyé tó ń bá ń kírun pé ṣé ìwọ náà gbà pé ọjọ́ gbèǹdé àlìkìyàmọ̀ wà ní tó fi ń kírun kò sí tí ń jẹ́ sàyà sàárè ní máa ń sọ bẹ́ẹ̀ fóun náà. ìdá fitna wà kunna turaban wa idhaman a yóò wá ní àìdá mitna wa kunna turaban ṣé nígbà tá a ti kú tán wa kunna turaban tá a sì ti dè pẹ̀ tí a sì ti di egungun tó ti kù hẹ́hẹ́ àìnà lamadinun ṣégbà náà ni wọ́n ṣẹ̀wá máa san wá lẹ́sàn iṣẹ́ tá a ti ṣe láyé àìdá kúnna ìdán ọmọ tí egun ti kù hẹ́hẹ́ táwọn ti jẹrà ṣégbà náà lẹ́nìkan wà lóun fẹ́ san wọ́n lẹ́sàn tẹ̀síwájú kọ́ọ̀lá ìgbà tó wá sọ fún wọn pé òun mẹ́nìkan ní ó dá aláàntúmù tọ̀lẹ̀ òun ó dá ẹjá yọjú wo nínú iná ọkùnrin tí ń sọ̀sọ́kú sọ ń jọ ńgbà tá wà láyé ẹjá lọ yọjú wo súra wo là ń kà yìí tún sọ fat aya tí mò ń tú lọ́wọ́ yẹn òun ni aya 54 ẹ yóò ànàgàwó súra tún sọ fat ní súra 37 aya 54 mò ń tú tó ni ẹ́ eh? bẹ́ẹ̀ ni ọlọ́ni ẹ̀yọ́ ànàgàwó kẹwò bí tí yà ń jẹ lára ẹ̀ fàtọ́lá ni wọ́n wà nàgàwó bá wò ó fàrọ̀ áhùn wọ́n wà rí fí sàwá ìlì jahim àárín gbùngbùn náà jahim ni wọ́n ti bọ́ntọ̀ ń pàdé ibẹ̀ ni wọ́n wà rí tó wà náà àárín gbùngbùn náà ẹni tí ń sọ láyé ń gbà yẹn pé ṣé wọn náà gbà kọjọ́ gbèǹde kan bẹni tó fi lọ ń kírun tó kàn ń dara ẹ láàmú tó jayé orí ẹ gbogbo nǹkan tó dáa tó dáa ni wọ́n máa ń sọ pé ò dáa ẹ́ kí wá lo wáyé fún o ò ò ṣe zìnà o ò mu sìgá o ò mu tí o kí ló fún kí wá ní àǹfààní kó wá sáyé kí ni ìgbádùn náà kí lọ́lọ́run fún ọ ní kíní abẹ́ rẹ sí kí lọ́lọ́run dẹnu sí kéèbó ní abijẹun tó wù wá ni. wọ́n wà bá ẹni yẹn ní àárín gbogbo náà jahannam. ẹni yẹn yóò wá sọ fún ọmọ inú náà yẹn pé tallahi òun fi ọlọ́run ọba búra nkítà làtùrìdí ní ó kù díẹ̀ kó kó ìparun bá òun díẹ̀ kù tẹ̀lé ọ láyé ọlọ́run ló yọ òun kìí sorí yọ òun ọlọ́run ló yọ náà. ni من المحضرين لولا لولا نعمة ربي tí bá ṣe àánú Ọlọ́run lórí òun náà lakuntu min al-muhdarin òun bá wà náà àwọn tí wọ́n kù sínú náà ibi tí wọ́n náà wà lónìí àánú Ọlọ́run ló léhun bá torí pé ńgbà tóun náà wà láyé tóun sọ ọ̀rọ̀ yẹn díẹ̀ lókù kẹ́mi tóun náà gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run wá ṣàánú òun pẹ̀lú ìdẹ̀ra rẹ̀ òun ò gbà òun lòun náà fi sínú àwọn tó wọná lónìí نعم أفما نحن بميتين أفما نحن بميتين سعوا ومنكما إلا موتتنا الأولى وما نحن بمعذبين ikú tá a ti kọ́ kú láyé òun náà ni ikú tá a kú wàmà náà nù bímọ àdàbìn àwọn òsì ní jìyà kankan náà láwọn wálé fáúzó lè àbìn eléyìí ní ìrìnjẹ tó tóbi kí ló jẹ́ ká lọ mú ọ̀rọ̀ yìí wá ó ní ọ̀rọ̀ táǹkà ní sọ́rọ́tùlẹ̀ àárọ̀f wípé àwọn ọmọ àlìjẹ́nnà wọ́n á wá sọ wípé ẹ̀yin ọmọ náà ń tọ́lọ́wọ́n bá ṣe ládéhùn fún wa àwa ti ṣe alábàápàdé ẹ̀ òdodo ni ọlọ́wọ́n bá òkúrọ́ kò sì yàdéhùn ẹ̀ ẹ̀yin náà nígbà tẹ́ wà láyé ọlọ́run ṣàdéhùn ìyà fún yín jahannama sẹ́yìn náà ti ṣalábàpàdé rẹ̀ pọ́lọ́run ọba kìí purọ́ kìí àdéhùn láfi wá lọ mú àyà ìwá pé kódà kìí ṣe gbogbo ọmọ àlìjẹ́nà ni ó mọ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà ẹni téèyàn bá tún rántí láyé nínú àwọn olùkọjá àlà tó sọ wípé kò sí gbèǹde àlìkíámọ̀ èèyàn ó tún béèrè rẹ̀ nínú àlìjẹ́nà èèyàn wà lọ yọjú ó tún mọ̀ rí inú náà tí ó mọ̀ jìyà ọlọ́run mọ̀ sí lọ́mọ náà àbátẹ̀síwájú alẹ́dínà ya sùdúnà án sàbílì láì alẹ́dínà ya sùdúnà án sàbílì láì wàyàbẹ̀rúnà àríwájá wàhún a ti padà sínú Suratul A'raf súra ẹlẹ́ẹ̀keje tá a ti lọ sí gbogbo àwọn àlàyé tá ń ṣe nìyẹn àyà 45 là ń kà lọ́wọ́ súra ẹlẹ́ẹ̀kejì àyà karùndínláàdọ́ta ọlọ́run ní alladina yasudduna an sabilillah àwọn tí wọ́n wà nù náà yẹn ni àwọn tí wọ́n ń ṣe àwọn èèyàn lórí wò lójú ọ̀nà tọlọ́run àwọn èèyàn tí wọ́n ń kọdí àwọn èèyàn níbi ìmọ̀ tẹ̀lé tọlọ́run àwọn tí wọ́n ń hànà ẹ̀sìn fáwọn èèyàn àwọn ni wọ́n wọnú náà yẹn irọ́ wàyàbẹ̀gúnà ha ìwàjá wọ́n sì fẹ́ dojú ẹ̀sìn ìrú èèyàn lọ́wọ́ yàbẹ̀gúnà ha ìwàjá wọ́n fẹ́ sọ ẹ̀sìn ojú ọ̀nà ẹ̀sìn ojú ọ̀nà tó tọ́ ni wọ́n fẹ́ sọ di gbógun wọ́n fẹ́ sọ di nǹkan tó wọ́wọ́ kọwọ́kọ́ wọ́n fẹ́ dojú ẹ̀rú máwọn lọ́wọ́ gẹ́gẹ́ báwọn èèyàn náà ṣe ń ṣe láyé lónìí tàbákà nǹkan nù kùránì àwọn èèyàn sì fẹ́ dojú rẹ̀ rú mọ́ wa lọ́wọ́ wípé níbi táyé dé lónìí ẹnìkan mọ́ gbowó èlé Amẹ́ríkà America as a country, the richest country in the world, capitalism ni wọ́n lọ and their market is based on usury. Yóò bá mọ prove ẹ̀. N tó course tó ń ṣe ni I have my PhD in accounting and I'm a chartered accountant. Yóò bá béèrè ìbò ńláńlá. Orílẹ̀-èdè tó tó lówó jù láyé ọ̀rọ̀ tó sì sọ yẹn correct o àwọn kọ́ ni richest country in the world o. Ìsọkúsọ ní sọ. Bẹ́ẹ̀ owó èlé gangan ni wọ́n fi ń ṣèjọba wọn so ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn pé owó èlé ò dá kí náà ń sọ yẹn ẹ̀sìn máa wo tọ́lọ́run sọ nù Kùránì o ọlọ́run ní gbogbo wọn yẹn pátá yámáhàkù lọ òríbà ọlọ́run ní gbogbo àwọn olówó èlé bó ti wù kí wọ́n ga tó ìparun ní ọ̀pàdà bá dúkìá wọn tí wọ́n ní yẹn ṣùgbọ́n sọ̀dà gbogbo ẹni tí ń bá ń tọrẹ ọlọ́run ló wò máa ṣe àlékún àsọdàkọ́ làtàǹkùsù lèmán ọrẹ ò lè dín owó kù láyé ah bàbá yìí sì máa ń tọrẹ dáadáa ee tí ìbá yìí pé ọrẹ bàbá yìí ti pọ̀ jù kì bá ti padà tálákà ànábìrin rọlì kò sẹ́ni tí ń tọrẹ àyàfi pé àlékún yóò máa bá dúkìá ẹ̀ gbogbo ẹni tó bá sì ń jẹ́ lówó èlé bó ti wù kó ga tó ìparun náà ni ó bá dúkìá wọn gbogbo alamọ world economy tí wọ́n ní economic world economic meltdown tó ṣẹlẹ̀ wọ́n ní ọrọ̀ ajé ayé dorí kodò àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ètò ọrọ̀ ajé àti ìṣirò owó experts in economy and finance àwọn onímọ̀ jìnlẹ̀ nípa ọrọ̀ ajé àti ìṣúná àti ìṣirò owó wọ́n ṣàlàyé pé n tó fa ọrọ̀ ajé orílẹ̀-èdè àgbáláyé tó fi doríkodò gangan ni owó èlé tá ń lò in tí wọ́n gbé jáde nìyẹn ṣùgbọ́n ìfẹ́ ẹnu àwọn èèyàn ni ò nífẹ́ kí wọ́n padà síbi ọ̀rọ̀ ọlọ́run wọ́n á pé à ah, ṣé kùránì táwọn ti tá ń pààyàn làwọn tún wá padà dìmáyà ṣé ànábì táwọn ti sọ pé ọ̀rọ̀ tí ń sọ ọ̀rọ̀ rẹ̀ ò bá òde mímu làwọn wà padà máa ń lo ọ̀rọ̀ ẹ̀ ìtìjú yẹn tí àṣà ìtọ́ ń kó sí wọn lẹ́mìí àti ìfẹ́ ẹnu wọn láti máa takotọ lọ́hun òun ni ò jẹ́ kí wọ́n padà sínú ṣẹ̀ríà torí pé nígbà tí ọrọ̀ ajé ayé dorí kodò ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìfowópamọ́ ńláńlá lamẹ́ríkà òun ni wọ́n wó pátápátá kódà àwọn tí ò wó ìlàjì owó oṣù ni wọ́n ń san fáwọn òṣìṣẹ́ wọn wọ́n sì sọ pé àwọn ò ọkàn wọn balẹ̀ fáwọn ó padà san yókù ìjọba ńlá ti tún lọ kó owó fún wọn láti jẹ́ kí wọ́n láti mú wọn ró ìwàjọ́ sọ nàìjíríà pé kí gbogbo báńkì kí wọ́n lọ recapitalize 25 billion mo wá ń sọ ń gbà náà pé kí ìṣubú àwọn báńkì yẹn ó lè jẹ́ ìṣubú erin lákàtàbú gbogbo alamọ àwọn mẹ́rin ìjọba ẹ̀rẹ̀kú ẹwẹlẹ ìtàn rẹ̀ nílẹ̀ yorùbá sẹ́rí pé ńgbà tó ṣubú ó parun ni bẹ́ẹ̀ bá ṣe kójọ sí náà lẹ́ẹ̀ṣe parun sí kìí ṣe pé ìntọ́lọ̀ ń sọ ni pé ya máa kò lọ òríbà ọlọ́run ló wó parí ìbá wọn gbogbo àwọn báǹkì tí ò wá ń ṣe rìbá lamẹ́ríkà òun ní UK àwọn nǹkan kan ò ṣẹlẹ̀ sí èsì olè lọ browse lọ find out tí mò ń sọ yìí torí pé àwọn àbá yẹn wọ́n ṣàǹkúrọ́ wọn ò kúrọ́ kankan àti pé tó bá tiẹ̀ mọ̀rọ̀ tí mò ń sọ yìí tó dẹ̀ wá educated tó lọ school particularly tó bá wà ní social sciences tó bá mọ tí mò sọ èyí yóò ṣe mùsùlùmí gidi torí pé àwọn ọmọ mùsùlùmí gidi tí wọ́n máa ń lọ léèwé wọ́n máa ń kàwé kọjá ń tólùkọ́ ń kọ́ wọn àwọn èdúró lórí tí wọ́n kọ́ wa lójú chalkboard torí pé wọn ò ní sòdodo fún wa á wà lọ wọ inú jùgbùn ìwé á wọnú ẹ̀ lọ láti lè fa kòmọ́ òkun ìwé yọ alẹ́mọ̀ ní first class ṣùgbọ́n first class yìí tí wọn ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ third class tiwa bàbá jọ ń sọ̀rọ̀ òwe ń tó dájú ni àwọn náà sì máa sọ ọmọ mùsùlùmí kèèké ń kàwé nítorí kó lè pass ń kàwé láti la làákàyè kèèké pé kó lajú ọmọ muslim kan lọ skul ó ṣe accounting ọ̀rọ̀ yusri ò wá yí ọ̀rọ̀ owó olè ò yí ọ pé ó aburú ní olè prúfù ẹ̀ ó èé ṣe muslim gidi ìyà a graduate of tó tọ́ mú sàlàyé o ó wà ní social sciences wọ́n ní ọmọ tí ò bá pé ọdún méjìdínlógún ò lọlé ọkọ ó lè fẹ́ kọ́ rẹ gbé wọn ṣubú pé ìsọkúsọ lẹ́ ń sọ gidi ọ̀rọ̀ òyí ọ simple analogy ni tí ò ṣe dowébò kò ṣe bò lójú nítorí náà tọ́lọ́run ṣàánú wá nítorí àsìkò ọlọ́run bá ní alẹ́dínà ìsọdúnà kini. a ansabilillah àwọn tí wọ́n ń ṣe àwọn èèyàn lórí kò lójú ọ̀nà ọlọ́run wọ̀yàbẹ̀gù nà ha ìwàjà tí wọ́n sì ń fẹ́ dojú ẹ̀sìn rú máwọn èèyàn lọ́wọ́ wọ́n fẹ́ kí ọ̀nà ẹ̀sìn tó tọ́ wọ́n fẹ́ kó di nǹkan tó wọ́wọ́kọ̀wọ́kọ́ wọ̀hún bíi ahìrọ̀ ti kàfírùn ìdí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ni pé wọn ò nígbàgbọ́ sí ọjọ́ gbèǹde àlìkíyàmà àwọn ni a ti ròyìn ìyà tí ó jẹ wọ́n nínú náà yẹn ọlọ́wọ́ bá kí wà bẹ́yìn náà wọ́n máa hijab ọlọ́run ní bá ṣe wá ní wọ́n wà àwọn ará anú náà gàgá kan bẹ láàrin wọn o wọn ò lè dọ́dọ̀ ara wọn o ọmọ anú náà lè wá sínú àlìjánnà o gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ nípa àwọn mùnáfìkì Suratul Hadid tọ́lọ́run ọba ń kèfèrí ó gbé wọn dìde lọ́tọ̀ wà ìdánù fúúsù zúwìját ìtumọ̀ méjì làwọn àfáà fún wà ìdánù fúúsù nígbàtí àwọn ẹ̀mí yóò tí a sọpọ̀ mọ́ ara ẹ̀mí kọ̀ọ̀kan yóò bá ara rẹ̀ tá sínú sàárè tó ti jẹra ara yóò padà ẹ̀mí yóò wá padà sọ́dọ̀ ìtumọ̀ àkọ́kọ́ ìtumọ̀ kejì ni pé àwọn ẹ̀mí tí wọ́n jọra wọn wọ́n kóra wọn pọ̀ gẹ́gbó ṣe wà nú Yasin wàmtá zuli yá ọmọ ayọ́ alìmùjìrìmùn ọyá ẹbìlà ẹkọ́ra yín sẹ́gbẹ́ kan gbogbo ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ àwọn ẹ̀mí wọn ó tún dúró ṣùgbọ́n mùnáfìkì láyé ẹ̀ lè mọ̀ àyàfà wọn ní mímọ̀ ló lè mọ̀ pé mùnáfìkì lọkùnrin àtẹ́ntọ́lọ́run bá ṣàánú tó fi hàn torí ìsin ló lálàsẹ́ nìkan tó lóun rí lójú oorun pé mùnáfíkí ni èṣù ní dọ́ọ̀lá àmúyẹ̀ ò dákun mọ́ pé mùnáfíkí o a lè mọ̀ torí náà níjọ́ gbé ìdí alìkíámọ̀ ọlọ́run wa gbé wọn dìde pẹ̀lú mùmìní kí lọ́lọ́run wa sọ ọlọ́run ní àwọn mùmìní ìmọ́lẹ̀ wà bò wọ́n dàrú ìmọ́lẹ̀ yẹn yóò wà níwá yóò wà lẹ́yìn náà. بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار ìró ìdùnnú fún yín lónìí o ẹ̀yin mùmíní kí ni ìró ìdùnnú náà àlìjánná èyí tó ṣe pé àwọn akérèmọdò ń sàn lábẹ́ ẹ ṣègbére ń bẹ̀ ní kú mọ́. ọlọ́run ní eléyìí ni èrè ń jẹ èyí tó tóbi jùlọ nínú orí kan ọlọ́run ní níjọ́ tí mùnáfìkí òun náà ni wọ́n ń pè ní sọ̀bẹ́sẹ̀lú olójú èjì mùnáfìkí kò sẹ́ni tí ò ti ẹ̀mọ̀ mùnáfìkí ńlẹ̀ Yorùbá tó bá ti ní mùnáfìkì lọkùnrin mùsùlùmí sọ bẹ́ẹ̀ ẹni tí è ṣe mùsùlùmí náà sọ bẹ́ẹ̀ ọlọ́run ní níjọ́ tí mùnáfìkì lọ́kùnrin àti lóbìnrin nígbà tá gbé wọn pọ̀ mọ́ mùsùlùmí òkun wà bu àwọn dàrú wọ́n wà sọ pé òǹzúrù na ẹwò wà nàkàtàbís mi nù rí ẹjá o kan wà sọ fún pé a kò ní ìdíkẹ́ tọrọ ìmọ́lẹ̀ lọ́ọ̀mù mi ní ìrìjíhù ẹṣẹ́ rí padà sẹ́yìn falitebis ń rọ ẹlọ́mú mọ́lẹ̀ tí yín náà kí ló ṣẹlẹ̀ ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ gbọ́n ṣe rìn sẹ́yìn yẹn tí wọ́n rò bá ń fẹ́ mú ìmọ́lẹ̀ a kàn fi ògiri kan ṣààlà láàrin àwọn àtònígbàgbọ́ òdodo ni súùrù ògiri kan ó wà ń bẹ̀ ó sì ní lẹ́kùn ó lẹ́nu ọ̀nà inú rẹ̀ ìkẹ́ ló wà ń bẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ mi ẹ̀yìn rẹ̀ lọ́hùn ìyà ní bẹ́ẹ̀bẹ̀ tí ó mọ̀ ẹ̀rí pé ìyà ti balẹ̀ pé nílò dé òun ò wá ríran ẹ̀fún àwọn náà ní mọ́lẹ̀ àwọn jọ ń kírun láyé ni àṣebẹ́ rí ní àwọn yídì abẹ́ẹ̀rí wọn yídì agbádá òun lòun wọ agbádá tí wọ́n kóṣẹ́ sí látòkèdè lẹ́njọ́ òun ní yídì ẹ ti gbàgbé ní alájì òun lòun wọ agbádá òun àgbò tí lè mọ́mù pa níjọ́ náà òun lòun gbàgbò fún lè mọ́mù ẹ̀fún wọn imam ẹ rántí mi àgbò tẹ́ ẹ pa nílé yá báyìí èmi ni mo fún yín ẹ fún mi ní mọ́lẹ̀ wọn dàrẹ̀ láàmú mú mọ́lẹ̀ bẹ̀rù torí pé mùnàfìkì ni ẹni ní sọ pé òun fún lè mọ́mù lágbò òun àtàwọn ẹlẹ́bọ ń ṣe mítìnì àtibá òṣàkín láìta òun lámúyù ṣìrìkú lílá ìsìnrán fìdọ̀lá lè ń tajà mẹ́rù nígbà wọ́n papá lára àfáà ni wọ́n bú ń bẹ̀ later umlam yushiri kí ló dé tí wọ́n kúkú jáde ẹ̀yin afá tẹ́ ń sọ̀pọ̀tì àwọn ológbò ní èéṣe tẹ́ ẹ̀ jáde kẹkú sọ pé lẹ́bọ ní ká mọ̀ yín lílà ìsírọ̀n fídọ̀lá lè ń tàjà máhù òun fọlọ́ ń búra ní inú àánú ní kọ̀kọ̀ àwọn àtàwọn ẹlẹ́bọ yẹn jọ ń ṣe mítìn ni ṣùgbọ́n tẹ́ bá dọjọ́ kò báyìí tẹ́ ń sọ̀rọ̀ wọn ẹnu tiẹ̀ ni ó dùn jù àgbékèzì agbálára wọ́n ṣe ìwé ẹ̀ síta Professor Banire eh, lẹ́kọ̀ọ́ wọ́n ṣe comparative alálàyé ó ṣe wé ẹ̀ aláròyé náà gbé jáde nígbà kan wọ́n sọ̀tàn yẹ nígbà tí wọ́n pa apalára wọn ní àìrí àjẹkù oòrùn wọ́n gbé wọn lọ so òkúta mọ́ wọn lọ jù sínú òkun ṣùgbọ́n wọ́n ṣe kéèsì ẹ̀ o àwọn tó pa wọ́n dájọ́ ọkú fún wọn wọ́n fà wọn kan lẹ̀ nínú àwọn tí wọ́n fi ilẹ̀ lọ́mọ pupa ní Mùṣín tí Àyìnlá kì apènà ọ̀la àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí lákan fẹ́ fàyọ́ ń bẹ́ẹ̀ ó wà ní òwe kèèṣe tí mo ń sọ ìmọ́rò pé bóyá àfá yìí mọ́ tí ó wà lẹ́kọ̀ọ́ mi sí ń bẹ̀ ṣùgbọ́n alálàyé ṣe ìwé ẹ̀ ìwọ náà lọ rà kó ká mùsùlùmí máa ń mọ àná ni kó ní ó lè yé wa kọ́lá ó lè di so bọ́rọ̀ mùnáfìkì ṣe rínú ọlọ́run wá ní nínú sọ́ọ̀tù A'raf ti lọ síbi ọ̀rọ̀ mùnáfìkì ọlọ́run wá ní gàgá kan wà lórí láàrin wọn lè sí ohun àyà ìfẹ́ a fi àdàgbé ètò tònírọ̀ síbì kan dọ̀la inṣàlá ọlọ́run ní láàrin iná àti àlìjẹ́nà ààyè kan bẹ́ẹ̀bẹ̀ tí wọ́n pè ní àrọ́f àrọ́f yẹn jámú rúrọ́f ó yàtọ̀ sí rúrùf rúrùf ní àṣà tàbí ìṣe ṣùgbọ́n rúrọ́f nǹkan tó bá ga ni wọ́n pè ní rúrọ́f tó bá ti pọ̀ ní àrọ́f ó ní wọ́n fi ń pe igbe orí adìẹ ogbe tí ń bẹ lórí adìẹ comb ó ní àwọn fi ń pè ní rúrọ̀ so ààyè yẹn ó ga láàrin gàgá tí ń bẹ láàrin àlìjẹ́nà àti iná àwọn ààyè yẹn wà ń bẹ ọlọ́run wá ní àwọn èèyàn kan ó wà wà ń wọn ò wà àlìjẹ́nà wọn ò sì wọná náà. bìsì máa wọ́n wà mọ́ kálukú pẹ̀lú àmì rẹ̀ náà. ونادوا أصحاب الجنة أن سلام عليكم àwọn tó wà lórí ààyè tí mo sọ pé ga yìí àrọ́ọ̀fù yẹn láàrin iná sàlìjánà tí wọn ò wọ́n náà wọn ò wà àlìjánà tí wọ́n bá ti wọ àwọn ọmọ àlìjánà wọ́n ní sàlámùn àlẹ́ìkùn ó àlàáfíà ọlọ́run fún yín o ọlọ́ ọlọ́run fún yín o ọlọ́run ní ṣùgbọ́n àwọn aráàrọ̀ fún wọn ètí ìwọ àlìjẹ́nà o wà wọ́n ìyá tó máa rò ṣùgbọ́n wọ́n nírètí báwọn náà padà wà àlìjẹ́nà náà wà ọlọ́run ní tí wọ́n bá wá gbé ojú wọn kúò lọ́dọ̀ àwọn ọmọ àlìjẹ́nà tí wọ́n tún wá gbójú wọn sọ́dọ̀ àwọn ọmọ náà kí ni wọ́n sọ àdúà ni ó wà jáde lẹ́nu wọn lásìkò yẹn wọn ní sọ pé ẹ̀yin ọmọ inú náà kú yà kọ́lọ̀ máa sọ pé òkè ẹlọmọ bá wọn jẹ́ òun tẹ́yàn bá rí kèfèrí èyàn onímọ̀ jó jàgíní jàgíní torí pé kàdálíkà kúntùm mi nǹkan bílì ṣebí ṣáájú kí wọn náà tó do nígbàgbọ́ òdodo ìbí bí ẹ̀hàn náà ni wọn náà ń ṣe tẹ́lẹ̀ àbẹ́ẹ̀tì rẹ ẹlòmíì tọ́ọ̀gì ni nígbò bá yá ló wá dẹni ire tó bá rẹ́ nìkan tí ń ṣe tọ́ọ̀gì ó káánú ẹ̀ ó wà á bẹ ọlọ́run pé ọlọ́run má dá padà sírú ipò yìí ìwọ tó ń lò jáàmù ṣe bí àǹfààní àdúgbò nìwọ náà tẹ́lẹ̀ tó bá wọ́n rẹ́lòmí ti ń sàǹfàní àdúgbò lónìí mọ́ fi ṣe yẹ̀yẹ́ bẹ́lọ̀ ńkọ́lọ̀ mọ́ dáun padà sípò tó wà ìwọ tí wọ́n sì bí sínú Islam tó rẹ́ni tọ́ tó ń ṣe náadáa bẹ́lọ̀ ń kí ìjì ayé kó mọ́ gbéwọ náà lọ dépò pé gbogbo tí wọ́n fi tọ́ ó gbé jùúlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló wá nílé àáfàá tó padà di ọmọ ẹ̀yìn eégún bẹ́ẹ̀ sì la rí àwọn atọ́kùn eégún tí wọ́n padà dà àáfàá tí mo lè máa dárúkọ ńlẹ̀ Yorùbá nínú ìtàn tí ẹ ṣe tàn tó jìnà a sì rí ilé àáfàá tó jẹ́ pé oye ń ṣàngó ń bẹ́ńbẹ́ àáfàá ń bẹ́ńbẹ́ irú àwọn àáfàá wa ní kúta ọlọ́run forí jìn bàbá sàgbé àáfàá kúta ibẹ̀ ni bàbá wa olùkọ́ àgbà níwò ibẹ̀ ni wọ́n ti kéwú kí wọ́n tó fi wọ́n sọwọ́ síwò si irú àfá akuta ní ìsìn àwọn oúnṣàngó ń mu wọ́n sì tún pè wọ́n Islam ni pé tẹ bá déwò àwọn tó rọ kí káwọn náà téèyàn bá débẹ̀ dò ní bí ẹbọ bí nkan kan si pọ̀ ni ilé ogbó nǹkan kan wà ń bẹ̀ dáadáa tẹ bá ń gbọ́ rédíò Ọ̀ṣun pé tí wọ́n máa ń ṣe ètò àwọn ará abẹ̀lẹ́rì tí wọ́n mọ̀ kí fáṣá tí wọ́n mọ̀ ṣàlàyé àtúpalẹ̀ ẹsẹ̀ fá prógrámù kan nu yẹba gbọ́ àwọn rédíò àwọn Ọ̀yọ́ state wọ̀nyẹn wọ́n mọ̀ ṣàlàyé ẹ̀ bá a ṣe ń ṣe tẹ̀fsírì ni wọ́n ṣe mọ́ ṣe ó kàn rẹ̀ pé ẹni tó bá ti ní mẹ́sìn èyàn kàn á rí pé àròǹbájọ ẹ̀nà pè láròǹbájọ ọ̀rọ̀ tí ò jọra wọn torí ńgbà tí wọ́n bá yé sọ tòkè tìsàlẹ̀ ó dàrú ìgbà tí wọ́n bá tún fi sọ tìsàlẹ̀ yóò dà bí ó ba tòkè jẹ́ ṣùgbọ́n tó yìnbọn bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kéèyàn ní máa àkídà yóò jọ nǹkan gidi lójú èèyàn yóò jọ nǹkan gidi ọlọ́run ṣàánú wa àbá tẹ̀síwájú kí ni wọ́n wàá sọ Rabbana ọlọ́run o má kà kún ọ̀kan nú àwọn kèfèrí tó wà nù náà yìí o àdúrà tí wọ́n máa ṣe ń tiwọn nìyẹn أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم mo rò pé àyà yẹn lára fẹ́ tírìtì ṣé ò ti lọ sáyà mi the same thing ó tún mú padà wá àwọn ará àrọ́f ààyè tí mo sọ pé ga yẹn ẹ́ òun kálukú wọ́n wà mọ́ pé òun kálukú pẹ̀lú àmì rẹ̀ tí wọ́n fi mọ́ náà قالوا ما أغنى عنكم àwọn yẹn àwọn ará gẹ́gẹ́ bí in tí ọlọ́run ọba ń sọ ń bí ọlọ́run ní tàǹtùnkà wà أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا orí pé àyà míì ló ti lọ yẹn àdéhùn tá sì ṣe ni pé àyà àtàkọ́kọ́ labẹ́ dúró sí ṣùgbọ́n ẹjá tún nítorí pó ti ká láàrin àlùjànnà sínú wọn wà máa ń pe àwọn èèyàn kan tí wọ́n ti dámọ̀ pẹ̀lú àmì tí wọ́n fi mọ̀ wọ́n náà واتلوا ما أغنى عنكم wọ́n ní ma agnẹ̀ ankum jamukum ìkójọ yín láyé nígbàtẹ́ pàdé àpòpọ̀ tí rì kí sí payín pọ̀dọ̀ rẹ tẹ́ ń ṣẹbọ tẹ́ ń ṣe kèfèrí kí láǹfààní tí ìkójọ yín láyé kí ló wá ṣe yín lónìí níjọ́ pé àǹfààní kí lẹ jẹ́ ń bẹ̀ kò rọ̀ yín lọ́rọ̀ kò gbà yín lẹ̀ wà máa kún tún takbirun gbogbo ògbéraga tẹ́ ẹ ṣe láyé tẹ́ ń rìnrìn táǹkù táǹkù lórí ilẹ̀ tẹ́ ń hùwà ta ní òmùmi tẹ́ ń jayé fanẹ́tẹ̀ ń tutọ́ tẹ́ ń pàṣẹ wàá kí láǹfààní tí gbogbo yẹn wá ṣe yín lónìí àwọn àrọ́ọ̀fù ní bá wọn wíwọn o taubihan lahum wa takrihan lahum ní ti báwí àti tèébú

pé alájì ọmọ mi kan wọ́n mú ní yunifásitì wọ́n ní 25,000 lówó ẹ̀ nígbà tí mo ṣiṣẹ́ kòkó tí mo ta gbogbo ẹ̀ mo rí 17,000 ẹ dákun kí n rí 8,000 ní à ó lè yanná fílà dáadáa ní gbogbo ojú ẹ̀ ló dúdú yìí ṣé ọlọ́run tí ó fi orí gbolẹ̀ tí gbogbo ẹ̀ dúdú yìí kò lè fún ọ ní 7,000 tó kù so ti wá rí wípé gbogbo ètò ń wí ń jọun sórí pé kò mú bá a tún dọ̀rùn náà bẹ́ẹ̀ ṣe máa tọrọ lọ́wọ́ àwọn nìyẹn àwọn àṣàbùlà àrọ́fù àmọ́ pé ṣe báwọn tẹ́ lọ́lọ́run ò ní kẹ́ láyé rèé tún tààzànù ẹwọ máa ìbẹ̀rù pé ṣé ìyà bẹ kò sí mọ́ ṣé ikú ń bẹ kò sí mọ́ wàlá antum tahzanun kò sì ní sí ìbànújẹ́ kankan fún yín lórí ìtẹ́ ti ṣe lọ nínú ẹ̀ṣẹ̀ láyé oríkọ́lọ̀ ti gbogbo ẹ̀jìn àkótán ọ̀rọ̀ wa tàbí eré fi ẹ̀ àlàyé tá a ṣe fún wa ní pé bá a ṣe ń ṣe láyé kọ́ ni wọ́n ń ṣe eni ẹni ayé yẹ kọ́lọ̀run ó yẹ ẹni máa kò sí báyé ṣe lè yẹ ẹni tí ò ṣe tọ́lọ́run tó yóò dẹni yẹ̀yẹ́ níjọ̀gbèdè alìkíámà yóò dẹni ẹ̀tẹ́ níjọ̀gbèdè alìkíámà àwọn ẹni tá a kàkún láyé tẹ́nu wọn ò tọ́rọ̀ wọn ò wá dẹni tí ó mọ̀ kó náà ṣe yẹ̀yẹ́ níjọ̀gbèdè alìkíámà àwọn àsáàbùlẹ̀ àárọ̀ fún ni ọ̀rọ̀ wọn àlìjánà ni ó padà já sí wọn ó padà wà wọn ní wọn àwọn ìyẹn wọn wà àlìjánà wọn wọná torí pé ńgbà tí wọ́n gbé iṣẹ́ wọn sórí òṣùwọ̀n kò tẹ́ wọn kò tẹ̀ síbi aburú kò tẹ̀ síbi dáadáa ó dúró wọn ló dá ẹdúró sáàrin àlìjánà ibẹ̀ ni wọ́n wà wà bí wọ́n ṣe wá ń bẹ ọlọ́run níkẹyìn náà wọ́n wọ àlìjánà ni lẹ́yìn ayé àti àmúwálẹ̀ kan abẹ́ ọlọ́run ọba lẹ́gẹ́ ọlá kó fún wa lágbọ́yé ọ̀rọ̀ wa ju bá a ti ṣàlàyé rẹ̀ yìí lọ dáadáa wa ọlọ́run mẹ́jọ bá jẹ́ o àlékún dáadáa ọlọ́run kó ṣe fún wa ọlọ́run má ká sì wí o má sì jẹ́ ká sì sọ àwa náà sì gbọ́ ọlọ́run kó sọ èyí tí wa ń bẹ jábá nàbí wọlé ọlá jábá nàbí wọlé ọlá àlàáfíà tí kálukú wa ń lò okun àtagbára tá ń lò tá ń fi wá ń gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run gbà kú lára wa o ṣàánú wa o bá a ṣe ń lálàáfíà tó náà ni ó já mọ́ sìn ọ́ ọlọ́run ọba mọ́ ṣe wálé tí ó lálàáfíà tí ó mọ́ fi fagbà rẹ̀ ya ọlọ́run ṣàánú wa ṣe wá lónímọ̀ mọ́ ṣe wá láìmọ́lẹ́mọ̀ kan gbogbo àwọn ọmọdọ́mọ wa àtàwọn àrọ́mọdọ́mọ wa á padà ká